ka láti bẹ̀rẹ̀ lópin ẹ̀rí pé táìpì ẹ̀tàkìtì ilé iná ọkọ̀ọ̀kọ̀ ẹ̀rí bọ́sàkìtì ilé iná ọkọ̀ọ̀kọ̀ ẹ̀rí bọ́sàkìtì èèyàn bí ọgọ́rùn-ún lé lórí títẹ̀jáde kan ó tó di fún wọn tẹ̀ tó yọ ọmọ pé àkùránì olú ẹlẹ́dàá wa sábẹ́ nǹkan wọn sọ ọwọ́ tẹ̀lé àwọn ẹrú rẹ̀ bá láti fi tẹ̀sán àkùránì yàtọ̀ sáwọn òwe táwọn akọ láti èmi tí mo kọ̀wé ní ìsìn tí máa tẹ̀ jáde náà masha Allah la quwwata illa billah tó máa ní kẹ́ni tí wọ́n tẹ̀ jáde kọ́ wá gbà lọ́la tó tó di kójú lọ́la tí wọ́n máa tó kàwé tó fara wà ọlọ́run ní kọ́ mọ́ ti wà gbà. bọ́ọ̀mù èèyàn ti fi rí mi nítorí pé gbogbo bó tilẹ̀ kọ́ ọgbọ́n tó ọmọ ní kó tún sí ní tọ́pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀rí pé àwọn ìwé òfin tọmọ èèyàn ojoojúmọ́ ni wọ́n ń pèsè fún àfẹ́sùnṣe ẹni pẹ́pẹ́ yàn ipé kọ́lọ jẹ́ rẹ́pù yìí ẹni pẹ́pẹ́ yàn ipé kọ́lọ jẹ́ kẹ́nìtọ̀ yìí kí ni wọ́n ṣe lẹ́rí wọ́n ní wọ́n ń ṣòfin tuntun wọ́n yẹ ìfún wọn ti ṣe síwájú wò ibi tó láti ṣe wọ́n fẹ́ tún ṣe ẹ̀rí constitution amendment wọ́n ti rí ṣe àdúrà orí ṣe Àjọba ah, kan bẹ́ẹ̀bẹ̀, àwọn kan ti amendment tó ti kọ́ ẹkó lórí orílẹ̀-èdè, kọ́kọ́ wọ́n ti, wọ́n ti gbé lọ́ba, nígbà tó dọ́dọ̀ rẹ̀, ó ní àwọn kankan bẹ́ẹ̀ tó ṣe ohun ọ̀faramọ̀, ẹ̀dà padà. Wọ́n dá padà, wọ́n ti wá, wọ́n dá padà, wọ́n ti wá, lánàá bí èyí ṣe èdè. Àwọn àjọ tí ọpọlọ èèyàn táǹkì constitution ló ti máa ṣe lójoojúmọ́ ni. Àkùránì ò tún tà gẹ́gẹ́ bí àwọn òwe mi, di Báíbù lápèjúwe. Èyí kan ti jẹ pápá àbí bàbá tó wà ní Róòmù nìsín tó ń gbèmí sí dúpọ́ ní kọ́mọ tó ní Francis ó ní báìbù yìí kò rìflẹ́kì ọ̀rọ̀ olúwa wọn òun ti wá yan ikọ̀ kan tí ọkọ̀ ńtọ́ yẹ kọjọ́ olúwa la ilaha illallah òun ti yan ikọ̀ kan tí ọkọ̀ ńtọ́ yẹ kápọ̀rọ̀ olúwa ni. Mbọ́lá tó a rí lẹ́kìrì ó jẹ́ àbúrúwa náà lọ sọ alukurani ò rí bẹ́ẹ̀ sábà gbówe kájáde fún ọ ní wọn ní ọlọ́run ló sọ kalẹ̀ wọn jẹ́ tẹ̀wọ́rọ́ àṣà sábà gbówe kájáde fún ọ ní pé ọlọ́run ló sọ kalẹ̀ wọn jẹ́ ìjìnlá wọn gbówe kájáde fún ọ ní ipe ọlọ́run ló sọ kalẹ̀ wọn jẹ́ zàbúrà sọ fún wọn sí rárá ó ń pàṣẹ wọn kì í ṣèwé tí olúwa sọ kalẹ̀ nítorí pé òwe tí olúwa sọ kalẹ̀. e rí mọ́ lẹ́yìn táwọn ànábì tó fún ti lọ ọjọ́ pẹ́ kó tó ń kó àwọn àlọ́ yìí lẹ̀ lẹ́yìn wọn àgbà náà ti bá sọ̀rọ̀ lédè Yorùbá a sọ̀rọ̀ lédè English a sọ̀rọ̀ lédè Haúsá ti bá a sọ̀rọ̀ pẹ̀lú àwọn èdè wọ̀nyẹn ma arsalna min rasulin illa àfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ kó lè bá a lè ṣàlàyé fún wa. ṣé ànábì Ìsá Yorùbá ni àbí lásìkò kan náà Haúsá tún ni lásìkò kan náà òyìnbó tún ni lásìkò kan náà Ìtàló ni lásìkò kan náà France ni lásìkò kan náà tún jẹ́ Germany ọ̀sán Dutch lásìkò kan náà tún jẹ́ ọmọ Moscow ó tún jẹ́ ọmọ àwọn Zimbabwe Zambia èdè wọn náà ni wọ́n ti ra gbogbo èdè náà wọ́n ti ra ìrọ̀ lásán lẹ́nu kan bá kọ lẹ́tà sí mi ní láti India èdè wọn náà rò èdè kọ́ lóde àwọn ọmọ Nàìjíríà ni àbí àwọn ọmọ India èdè àwọn ọmọ India ni tí wọ́n bá wọ ẹni tó gbọ́ èdè Urdu tí ìrìn nítòsí máa lọ sẹ́ńbà sí India ni ẹlẹ́kùn ti lẹ́tà kan ránṣẹ́ sí mi ìmọ̀ bá lè rẹ́ni tí ó bá translate ẹ̀ wọ́n ni à yá lọ́gùn tàwọn ṣe kí ó lè gbẹ́kulé translate rẹ̀ translation yẹn kò lè jẹ́ original nítorí kò lè sọ̀rọ̀ débì kan kọjá ipe ìtọ́gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n mọ́ bá àwọn ṣẹlẹ̀ gbé sí Yorùbá wọ́n mọ́ bá àwọn ṣẹlẹ̀ gbé sí English wọ́n kọ́ sá sọ̀rọ̀ láàrin iná àmọ́ bá ṣẹlẹ̀ túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo translation ṣẹlẹ̀ túmọ̀ sí pé translation kò lè reflect the original yóò fún wa ẹ̀ mú wèé torí wàá sọ̀kalẹ̀ sánàbẹ̀ ìta wa ẹja rí ẹmúwò jíjí torí wàá sọ̀kalẹ̀ sánàbẹ̀ Mùsá wa ẹja rí ẹmúwò jíjí torí wàá sọ̀kalẹ̀ sánàbẹ̀ Dáwúdà wa ẹja rí ńbọ̀lá ti lè rí ẹ lè rí láti ẹni tí ó fi wò nítorí pé àwọn òwe ò sí má àròsọ lọ́pọ̀ nínú tí wọ́n mú ká àwọn amúwèrè ọkàn lọ àwọn amúgbàbí ewé tó fẹ́lẹ̀ olúwa sọ ní òwe yìí ti sọ ilé ìtumọ̀ sí pé Al-Qur'an kò rí bẹ́ẹ̀ tó wá ti wálé rè ìwé wo ní ń bẹ gẹ́gẹ́ bí olúwa ti ṣe sọ̀kalẹ̀ títí lónìí tí ò ní padà òun náà ní kí ni Al-Qur'an adúgbò fún Allah ẹni tó mọ̀ sí máa tó bá sọ pé olúwa sọ pé wọ́n ti pè é tó bá bá ọ̀kan nínú àwọn òbí rẹ láyé tí wọ́n ti dàgbà bóyá àwọn méjèèjì àbọ̀kan àwọn méjèèjì nke a ah, ọlọ́run sọ bẹ́ẹ̀ kò síbi tó ti sọ bẹ́ẹ̀ tó bá a sọ ni. káyà yẹn nígbà tó bá tó káyà mọ wá túmọ̀ kó láti ṣe lè wọnú túmọ̀ kó lè wọnú àyà. ilé jẹ́ al-Islam alukurani wa náà wà lẹ lẹ́nu gàtàgàtà kan yọ ọmọ wa bẹnu àtẹlù yọ wa sọ pé kò pé kálódìkì láti fún títọ́jẹ alukurani pé kò sí ní irú ẹ̀wà rí mẹ́rin fáwọn àti ṣíà àpàdé níbi alukur'an ẹlẹ́kẹ̀jì a máa wẹ́rì lọ sí ìdísúnà níbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ni wọ́n pè súnà lọ́dọ̀ àwọn ṣíà àwọn kan jẹ́ asúnàtò wà kọ́lẹ̀ bu rasul sallallahu alayhi wa sallam wà máa kọ́lẹ̀ bu àìmọ̀tì ṣíà àwọn sọ pé àdìsí lọ́dọ̀ táwọn àti súnà lọ́dọ̀ táwọn omi dáná sallallahu alayhi wa sallam sọ àtàwọn lèmáàmù lèmáàmù àwọn ṣíra àwọn olórí olórí àwọn ẹni tí wọ́n sọ àti ìdáná ti sọ àwọn lèmáàmù àwọn tí a ti sọ kúrò nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹni tí kìí ṣe Allah ọ̀rọ̀ tí wọ́n sọ àti ìdáná ti sọ làwọn ń pè súnà làwọn ń pè láde. tí a bá lọ wo ìwé àdéhùn lọ́dọ̀ àwọn ṣíra gẹ́gẹ́ bí alkaafi alkaafi náà àwọn kà kún ikọ́dà gẹ́gẹ́ bí sọ̀rọ̀ ìbọ̀kárí àbí sàárẹ̀ mùsùlùmí lọ́dọ̀ àwa mùsùlùmí rẹ̀ a rí i pé n táwọn ṣí àtọ́ńpẹ̀ láti tì nínú rẹ̀ ẹ̀ ní bá nínú rẹ̀ yí pé ànábì sallallahu alaihi wa sallam sọ ẹ̀ ní bá ń bẹ̀rẹ̀ nítorí ọkọ̀ máa wé ni pé ìmáàmù báyìí sọ ìmáàmù báyìí sọ ìmáàmù àjà sọ ọ̀ṣọ́dì ọ̀ṣọ́ ìmáàmù báyìí òun náà sọ ìfẹ́ ta lẹni tó gbà wá lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ta ni títí lọ́dọ̀ imam ẹni bá nù òwe tiwọn bẹ́ẹ̀. Tàbá wo síra wọn dáadáa. A rí pọ̀pọ̀lọpọ̀ tó ń pè láti ètì ń bẹ̀. Ilé ìfún mi ti pẹ̀lú pé ìmáàmù sọ ìmáàmù sọ. Ẹ̀sùn tí wọ́n takò Al-Qur'an. Wọ́n takò Al-Qur'an yẹn alákùnrin. Wọ́n ti gbẹ́ńtọ́ wá nù àwọn àdéhùn nígbà Mùhàmmad sallallahu alaihi wa sallam nínú àwọn láwọn ń pè ní àdé òun náà làwọn ọ̀rọ̀ tọ́jọ ìgbàgbọ́ àwọn ṣíra tọ́jọ orí èrò orí eléyìí ti ń bẹ lórí wọn eléyìí ni láwọn ń pè ní àdé kéṣí àbáfilé mú àdé kan nínú síra àdé tó wà lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ti dá mi lójú pé gbogbo àná la mọ àwọn síra àdé ó kéré jù àmọ́ àwọn tíra tí wọ́n pè ní alukutubu sita alukutubu sita ọ̀nà ní sahih al-bukhari sahih muslim sunan abu dawud sunan an-nasa'i sunan tirmidhi àti sunan ibn majah àwọn tíra mẹ́fẹ̀ẹ̀fà yìí là ń pè ní sunan tẹ́ ti lè rí ṣíra tó mú àdéhùn kan nínú àwọn tíra yìí tó fi sẹ̀rí ẹ gbàgbọ́ kó ṣe déédé pẹ̀lú ìfẹ́nu wa ni. lọ́yà níbi táwọn ẹbí ti yin Ali bin Abi Talib ti ń sọlá tọ́jú ti Ali bin Abi gbogbo wa ti yẹn ẹni táwọn ṣíà tí wọ́n wo ẹyin mà. yọ́dá lóni sallallahu alaihi wasallam bó ti ṣe ń sọ fún Ali bin Abi pé àwọn atẹ́rùbọ̀ أن تكون مني بمنزلة هارون tó ìyọnu sí kó ọ̀dà gẹ́gẹ́ bí Haruna ti ṣe jẹ́ sí Musa kó ọ̀dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí mi. eléyìí wa náà dé tọ́fẹ̀sẹ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa ẹ bá ti àwọn ṣí àtúwọ̀n oyin ma ìgbàgbọ́ tí wọ́n sí àdéhùn yẹn ní gbé ṣé bá nàbì ní Haruna jẹ gẹ́gẹ́ bí Musa ti ṣe ànàbì ajẹ́ ìpè tánàbì bá ti lọ àlè ìlọ ẹ̀kọ́ dárò lè rí àwọn aládé ti tọ́ka sí báwọn irú rẹ̀ lẹ́rìí tí wọ́n dùn nínú àwọn àhàdé eléyìí tó wà lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa á rí i pé lọ́dọ̀ tiwa ọ̀nà méjìlá máa gba àwọ̀ àhàdé ọ̀nà méjìlá máa gba àwọ̀ àhàdé nínú nǹkan tó pa wà lọ́kàjẹ́ wọn náà ní pé láwọn àwùjọ tiwa lónìí àtàbàdàmú fún àhàdé àdàmú fún àwọn àhàdé sàn sallallahu alaihi wa sallam látàrí tẹ́lẹ̀ àwọn afá yorùbá ẹ̀rí pé tí wọ́n dà mú fún onílà alukur'an torí ẹ̀ láti máa ní àbá tẹ̀sí nítorí pé wọ́n máa ṣàlàyé alukur'an fún wa tí ó wà láwọn àlùwà láyé jọ àbá àti ń ṣàlàyé àdéhìí fún wa kí la fẹ́ mú mẹ́. iná ọlọ́pàá ló fi jẹ́ pé gbàtà àwọn alùpùpù nàdé àwọn bẹ̀rẹ̀ sí ní kàdé pẹ̀lú alukur'an wọ́n máa ṣàlàyé ọlọ́kan ọ̀jọ̀kan fún wa nínú àwọn nǹkan tó wá nínú àdéhùn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam torí pàlẹ́ fún alukur'ani yìí àti pẹ̀lú àdéhùn àdéhùn òfin dálò àti pẹ̀lú alukur'an tá a wá wí tán tẹ wá sọ pé kur'an ló nà lẹ́yìn báwọn kan ṣe sìn lánàá lónìí o wọn ní kur'an lásán làwọn dì mú òfin táwọn fẹ́ pàdé ti kan ṣe ẹ lè jẹ́ mùsùlùmí kẹjọ yẹ yín lásán kur'an lásán lọ fẹ́ dì mú lọ́sọ̀ kùránì lọ́sọ̀ láti mú olùdíjẹ́ mọ̀ pátùbà méjì olùdíjẹ́ kókò látọ̀ bọ́ọ̀ àwọ̀sọ̀lá àti ìṣá lákà mẹ́rin mẹ́rin olùdíjẹ́ náà kùránì tó mẹ́ta látọ̀ kò tó ti lẹ́yìn lẹ́yìn wá gbà náà pé ẹ̀ka látùbà ẹka jáde ní magre ní rákà méjì alákọ̀ọ́kọ́ àti rákà méjì alákọ̀ọ́kọ́ sọ̀láàtì nàìjíríà àmọ́ jẹ́jẹ́lẹ́ màkà ní sọ̀láàtì gbòòrò àti asùn àti rákà kẹta magre àti rákà kẹta àtẹkẹrin sọ̀láàtì nàìjíríà ń bọ́ láwọn àná alukur'an rẹ̀ kò sí gbogbo àwọn anábì ló báwo làbá ojú pọ̀jù jẹ́ mùsùlùmí ti dọ́pọ̀ lọ́fẹ́ dì ẹ sọ fún wa o adúpẹ́fọ́nà pẹ̀lú wọn sí ń bì báyìí àwọn ẹni tó ń kóra wọn ní kóra àlè yóò mùsùlùmí ẹ mùsùlùmí orúkọ wa pẹ́ kóra bá ti mú lódodo má ni ó máa ajá rọ́fúlù ha gbogbo Muhammad gbogbo tó bá kọ̀ sí yẹn pàṣẹ bọ́ọ̀lù tó wá fẹ́ mọ dáná bì mú wa nígbà tó ní kò sí tọkọ pẹ̀lú súnà kò sí tọkọ pẹ̀lú àdé. ẹ̀gbọ́n tí àwọn ọ̀tún sọ ni wà á ń tó fi ọ̀húnwò tẹ̀síọ̀dù tẹ̀bá tẹ̀lé sàn nàbì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ mọ̀nà. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أتلك الله أتلك النبي محمد صلى الله عليه وآله وسلم أتكوالك نمي تجي قبرات للاني إذا قبرات للاني كذا إذا كذا كذا الله إذا كذا كذا النبي محمد صلى الله عليه وآله وسلم باولاك إذا كذا كذا الله ضد الجمع كذا كذا كذا القرآن báwo láti dá padà sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam kánàbí o tó kú kálọ̀bá nàbí alábì ti kú kàdà padà sí di súnà wọ́n sì ní kò fún tọ́kọ̀ pẹ̀lú súnà kò fún tọ́kọ̀ pẹ̀lú hadith bọ́lọ̀ bá dá padà sí. fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وفي الله ربنا olúwa ẹlẹ́dàá wa fúnra wípé a lè gbàgbọ́ ó dìgbà tá a bá gba ìdájọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam lórí gbogbo ń tọ́ba dá àìgbọ́ra ẹni yélẹ̀ láàrin wa bọ́ọ̀lù ẹ̀kọ́ á rí ìdájọ́ ànábì àti ká padà síbi súnà àti ká padà síbi hadith torí ẹ̀ ẹ jẹ́ ká mójútó àdéhùn dáadáa ó yẹ ká rí nínú olúwa yìí àwọn olùmọ̀jọ́ máa ṣàlàyé àdéhùn fún wa kọ́fẹ́ kó ṣe pé á bẹ̀rẹ̀ láti orí àwọn tíra àdìsí kéékèèké bí al-arba'un an-nawawiyya bákan náà káti bẹ̀ kábọ́ sórí bulugul maram káti bẹ̀ kábọ́ sórí báyà sahih sínú gbogbo nájà ó làkóso pé a rí nínú wa ọ̀n tẹ̀tẹ̀ mọ́sọ̀láyé mọ́ọ́pà ti ìmáàmù Malik fún wa kápẹ́ ti wáyé kátá káyé rẹ̀ yóò fẹ̀ púpọ̀ àwọn èèyàn ó ní àǹfààní láti lè pẹ̀lú àmàdájú àmàyé máa wọ lọ́dọ̀ àwa mùsùlùmí tí èsè ṣíà ọ̀nà méjìlá máa gbà wọ hadith àwọ hadith ọ̀nà tó gbà wá àwọ hadith ntí wọ́n gbà wá ọ̀nà tó gbà wá àti ntí wọ́n gbà wá ọ̀nà tó gbà wá ni pé tá a lẹ lọ́sọ̀ fún yín ọ̀dọ̀ ta ló náà ti gbọ́ ẹni tó ń gbọ́ lẹ́nu rẹ̀ ọ̀dọ̀ ta lọ́sọ̀ fún náà títí lọ́dọ̀ ànábì wa sallallahu alaihi wa alihi wasallam ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tó gbọ́rọ̀ yìí wá gbọ́dọ̀ jẹ́ olódodo ẹni tó dúró dọ́gba ẹni tí máa hàn kan dáadáa tó bá tó kíkọ lọ́kọ̀ọ́lẹ̀ lọ́nà tó ti kọ́ hàn dáadáa láì jẹ́ ọ̀nà kan àbẹ́nìkan nínú àwọn ẹni tó gba ọ̀rọ̀ tó bá há ọ̀rọ̀ yìí máa há dáadáa àmọ́ tó ti pé kú nǹkan máa dàrú máa lọ́wọ́ ọ̀dà ìgbà wo lọ́wọ́ àgbàdì ni o àjẹpàdé wọn ànígbà. a ìbẹ̀rẹ̀ gba lọ́dọ̀ rẹ̀ lágbájá ni ìṣẹ́ kékeré nígbà tá a bá wa gbogbo ilé a ma fún àwọn ẹni tí wọ́n mọ̀ lè ni wọ́n lọ kọ́ abúlódò ni mọ kankan pẹ̀ sí. torí pé ìmọ̀ ṣe wa àwọn ọmọ wa tí wọ́n wá mọ̀ ṣàlàyé fún yín. ṣàlàyé fún wa ìmọ̀ wọn mọ̀ pọ̀ sí àwọn èèyàn tó bá ti nímọ̀ tẹ́nìkan bá ń gbégbèkúgbè bọ̀ òní ráyè láàrin yín ẹni tó bẹ́ sì ní lọ́nà òkú tó ọba yóò rí pé kọ̀sáyé fún lẹ́yìn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yìí lọ. lọ́jọ́ bá bá yàn pé yàn mọ nǹkan kan níbi lọ́pọ̀lọ́ yàn dàbí lọ́dàbí àgbá bíi drọ́ọ̀mù kí la rọ sínú drọ́ọ̀mù tí ọgbà kò sí tí ò ní gbà nígbà tí yàn náà tẹ́lẹ̀ túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn mùsùlùmí yẹtì máa wọ àdéhùn ẹlẹ́kẹ̀yì níjẹ́ gbà wá ní àdéhùn tó súnmọ́ kó dẹ́gbà náà bì lọ́sọ̀ ẹ wò látọ̀jú ẹni ẹnìkan ló ń gbọ́rọ̀ wá látọ̀dọ̀ ẹsẹ̀rìmà látọ̀dọ̀ ibn Abbas látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ẹsẹ̀rìmà yóò lódodo ibn Abbas sàábẹ̀ yìí ọwọ́ àgbà wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àmọ́rọ̀ tó gbà wá ẹ̀wọ̀ wò ó ní ṣèrọ́rùkùn mùhàlímù fèdèyàníkùn àwọn tó burú jù ní òye láyé yìí àwọn làwọn àfáàtì ń kọ́ máa yín jó áá aláwọ̀ ẹni rẹ̀ jù ẹni tí ń kọ́ wa ní kọ́ọ̀lù wọ kọ́ọ̀lù rẹ̀ fún ó wá láwọn làwọn tó burú jù kí ló dé na ọmọ rẹ̀ ń lè tó na ọmọ rẹ̀ ń lè tó ó wá fabricate ọ̀rọ̀ ó ní kọ̀tọ́ lójú tó ti sọ àwọn èèyàn tó burú jù nù yín àwọn làáfà àwọn ọmọ tí àwọn àwọn olólùkọ́ àwọn ọmọ tí yín àwọn ọmọ yín torí kọ́ fẹ́ gbèsà àwọn bàbá lórí àwọn àfà ọwọ́ kìrìyìn jáde ṣé ó ṣe ti kánà bí ọ̀sọ̀ rẹ̀ wọ́n á ń bá ru wọn wí pé ọ̀ọ̀ ah, ah, ah, ẹsẹ̀ ń parọ́ máa nà bí. sọ́dọ̀ abẹ́ ìyẹn mọ́ bínú àwọn màálù mọ́ ń bá sọ̀rọ̀ èyàn tẹ̀lé tẹ́ màálù ó ní màálù ní wọn ìdí ìlú tó gbẹ́gbẹ́ ìgbó ní abá ti rọ fún wọn lórí wọn máa bà ní. wọ́n ní óbì óbì yé wa dájú pé màálù ní ọ̀dọ̀ àdà kò lóru anábì tó sọ pé ẹ gbọ́rọ̀ ẹni tẹ́ni tí ahọ́n rẹ bá kan mú yá wà lẹ́nu táwọn èèyàn yẹn bá yọ ahọ́n wọ́n máa ń tíra ẹ̀ lọ́lẹ̀ bí nǹkan fún pé màálù ní wọn. O túmọ̀ sí pé kéèyàn bá ti wá náà wọ́n máa lo láì tó à ń bùkátà láti mójútó ìmọ̀ nípa àdé ọ̀nà wo lọ́gbà wá àyẹ̀wò kí ni wọ́n gbà wá gangan àyẹ̀wò kìí ṣe bí tàwọn alágbárí rọ ó ní gbogbo àdé sì tọ́ba wa á sì ọpọlọ wa ọpọlọ wo ló ní ọpọlọ dání ó gbìn ọpọlọ dùndú onígbogbo àdìsí bàbá wa á ṣe ọpọlọ wa tí ọ̀gá ti ṣe dédé ọpọlọ á gbàdà nù fún ọgbọ́n sẹ́lòmíì ọpọlọ mélòó ni wọ́n kí lẹ́ fi wọ́n ẹ̀rọ kùn tó rọlọ tani nínú wa ní ọgbà kan nìkan bá ju ọlọ láti péjọ yìí tọ́wà bólúwa ti dára ni pé kálukú wọn pé mímọ́ gbá jù ẹnì kan á sọ pé sádìdì ọba ti kọ́kọ́ lọ tòun òun ọgbàdà á wà sọ kọ́kọ́ lọ tiẹ̀ bóòlù ti dá sí wa ọwọ́ àti tí ọba ti gbọ́ ọpọlọ rẹ mu ọpọlọ sọ́dúnjọ́sì ọpọlọ jáde-jáde. àìmọye nǹkan tó ń sọ ní ìṣẹ̀lẹ̀ à tọ́jú pọ́pọ́ ló lè gbá àfi ká ẹ bá mi gba ilé ìwò wọ́n á ní tí eṣinṣin bá kó sínú nǹkan tí a mọ̀ ẹtún fọwọ́ rí eṣinṣin yẹn sílẹ̀ kẹtù wá yọ dànù kẹmu tọ́gbọ́ pọlọm ẹ̀yin tẹ́sí éésù ó tún wá jẹ́ sílẹ̀ǹtẹ̀. àmọ́ bẹ́ẹ̀ sì ṣe mú wá nù kò sí nǹkan tó dúkà ṣe kí n lọ ká sọ̀rẹ̀ ń dà. nítorí wọ́n ti pè lẹ́sìn àyè òsí nísìn wọ́n sọ fún ọ pé tí ajá tó bá ti lè kẹnu gbọ́nú gbá kápó mú wa mẹ́ ó mú mi yẹn ọkàn yọ ahọ́n tó bá ti lè yọ ahọ́n ó mú mi kò mú mi ẹ gbọ́dọ̀ kọ́ gbà lẹ́ẹ̀mejì ọ̀kan nínú ẹ̀mejì òkè kọjá pẹ̀lú ìfẹ́ bàbá làkà ẹ̀mí èyí ọ̀sọ̀ fẹ́ dà fún mi dà báwo ni ẹ̀gbin ahọ́n ahọ́n ajá ti tó tá a fi gbọ́dọ̀ kọ ìgbálẹ̀ méje ọ̀kan nínú ẹ̀ méje ti pẹ̀lú ẹ̀pẹ̀. Ṣé ẹ̀gbin rẹ tó ti gbẹ́nu àkàràmọ̀kúnmu wà? Sísẹ̀ ní àtọ̀kútà ẹ̀fọ́ àtọ̀bí gbẹ̀yìn rẹ̀ méje. Kò sọ bẹ́ẹ̀, àmọ́ àfi ká sọ̀rọ̀ ẹ̀dá. Bíṣẹ̀ rí àti ti sọ̀nù. Àkàràmọ̀kúnmu wà ẹ ti sàlù aláṣẹ ẹ wá tó. Wọ́n ní kẹ́ lórí pẹ́ẹ́fẹ́ tí ìmára sí yìí pẹ́ẹ́fẹ́ tábà ṣé mẹ́mẹ́ ìṣí tó gbàjáde rẹ̀ kẹ́lẹ́ pọ̀ ohun tó kó iṣó tó kó bá lù àlá yín tí kò yẹ kẹ́lẹ́ pọ̀ bí tó gbàjáde kọ̀dá làákà yìí wípé ibò yìí lẹ́fọ̀ yàtọ̀ sí ti tó gbàjáde tábà rẹ̀ nìkan ti máa ń tábà nítorí tó kò lè jọ́kọ̀ ọmọ wa lẹ́yìn àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam torí rẹ̀ làákà rẹ̀ wá ni a máa fi wà dípò làákà ìjàkújàkú tí ọ̀gbádùn tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀nà méjì tá a fi máa wà dé sí ni pé ọ̀nà wo lọ́ba wa tó sì ní ti ń bẹnu ẹ̀. àwọn olùmọ̀tì ti gbogbo eléyìí ọ̀nà wo lọ́dọ̀ orúkọ ọ̀kan ẹni àkọ́kọ́ náà tó wa àwọn ti wà ẹ sì gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ yẹn lọ kí ni wọ́n ẹnì kejì ńkọ́ olódodo lòun náà àjẹpẹ́ tù ẹlẹ́kẹta olódodo lòun náà àjẹpẹ́ tìrì títí dé ọ̀dọ̀ sàádé olódodo gbogbo wọn a sọ pé hadithun sahih bí wọ́n ti máa sọ pé hadithun sahih èèyàn mẹ́ta nu mẹ́rin jólódodo ẹnìkan nu àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní máa tàbíkó. àjọṣe hadith yẹn yóò kò ní sahih yóò di hadithun hasan tó bá ṣe máa dá a mọ̀ nù tó yẹ kí àwọn lẹ́kí wa àmọ́ pẹ̀lú ń kó àwọn ọmọ ní ilmul mustalah ẹ gbìyànjú láti túbọ̀ tẹpẹlẹ má dáadáa kárí nínú àwọn ọmọ lóyè àwọn ẹni tí wọ́n mọ̀ nípa hadith dáadáa tí wọ́n sì máa kọ́ àwọn èèyàn ṣé máa kọ́ wọn láti láwọn mọ́ṣáláṣí ẹ máa ṣàlàyé ẹ̀sìn bára hadith àwọn èèyàn ó túbọ̀ ní ìmọ̀ sí nípa ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn wọn lọ́dọ̀ àwa mùsùlùmí àsọ̀rọ̀ àwọn sí àjákujáku lọ́dọ̀ àwa mùsùlùmí tíra wo ni tíra tọ́jọ́ pé hadith tó wà ń bẹ̀ ọjọ́ òdodo jù ọbí wa lè rè tíra wo ni tíra hadith wo ìlà hadith tó wà nù rẹ̀ jù òdodo jù Sahih al-Bukhari Sahih al-Bukhari onítíra alákọ̀ọ́kọ́ lẹ́yìn Bukhari ní kí ni Sahihu Muslim sira ìmáàmù Muslim. kọ́nà bó ń sùn tán bá jí ọ ọ̀gbọ́dọ̀ sí dáhùn. síra wo làwọn àdìsí tó wà ń bẹ tí ó dodo jù lẹ́yìn Al-Qur'an Sahihu Bukhari ìkọ́tẹ̀lé ní Sahihu Muslim. àwọn Sunan Abu Dawud Sunan Nasa'i Sunan Tirmidhi Sunan Ibn Majah àwọn eléyìí àwọn àdéhùn tó wà pàṣẹ ńlọ́pọ̀jù hmm, mbẹ̀ àwọn àdéhùn kan wà nù wa tọ́jú àdéhùn kọ̀ǹdẹ̀ tí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ ẹ̀ tó ní táwọn olùmọ̀tòkà láyé ṣùgbọ́n ti ìmáàmù Bukhari gbogbo àdéhùn tó wà ń bẹ̀ lọ́fẹ́sẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀ ni sọ sí sàhẹ́ẹ̀lì ìmáàmù Muslim lọ́dọ̀ Ahlus-Sunnah wal Jamā'ah ayọ̀gbá èèyàn láti máa bẹnu àtẹ́lu sàhẹ́ẹ̀lì láti máa bẹnu àtẹ́lu Sahih Muslim gbogbo àwọn olùmọ̀láyò jọ̀ọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí àdéhùn kan àbí méjì nínú Sahih Muslim àwọn olùmọ̀tẹ̀sì fún wa ẹni tó fi hàn pé ẹni tó bẹnu àtẹ́lu kò tó dòdò pẹ̀lú ẹ̀. tí wọ́n bá ti ń ba yín sọ̀rọ̀ tí wọ́n á ka àdéhùn kan fún yín wọ́n sọ pé ìmáàmù Bukhari ló gbà wá ẹjọ́ kan yọ balẹ̀ tí àdéhùn tó gúnrégé tọ́kẹsẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ bá ka àdéhùn kan fẹ́ nì tọ́ ní ìmáàmù Muslim ló gbà wá ẹjọ́ kọkàn yọ gbalẹ̀ wípé àdéhùn tó gún régé tọ́fẹsẹ̀ rìn lẹ́nu. tọ́ bá sọ pé ìmáàmù wa má lè rahimahullahu ta'ala àwọn ni wọ́n gba àdéhùn wa nínú al-Muwatta ẹ̀rù kí àlàyé tí wọ́n ṣe fún yín tí ó fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ tọ́lá àwọn àdéhùn bẹ nínú Muwatta àti ìmáàmù Malik tí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé pẹ̀lú bẹ́ẹ̀ a máa ní àlékún òye ìmà nípa ẹ̀sìn wa. àkàràmọ̀kọ̀mọ̀mọ́ bóun tètè kọ́ àdéhùn ànábì Muhammad sallallahu alaihi wasallam sílẹ̀. ìgbà tí ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ tí ìsìláàmù bẹ̀rẹ̀ tí ń parí lọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ àdéhùn sílẹ̀. torí pé ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà tí máa ń kọ ìtọ́ba sọ ìtọ́ba sọ wọ́n máa ń kọ́ lẹ̀ pẹ́ẹ́pẹ́ tí kọ́ àkùrá nílẹ̀. anábì wa pa wọn láti ẹ̀ ń gbà kan pé lẹ́sẹ̀ túbọ̀ à ń ní ọ̀pọ̀ ìrọ̀lù sọ̀rọ̀ à. ẹ gbọ́dọ̀ tún kọ́ nǹkan kan lẹ̀ látọ̀dọ̀ mi má tó bá yẹ lálùkùrọ̀ à. فمن كتب عني شيئا غير القرآن فليمحه ẹnikẹ́ni tó bá kọ nǹkan kankan sílẹ̀ látọ̀dọ̀ ẹ̀mí tó yàtọ̀ sí alukur'an kó lọ parẹ́. kí ló dé anábì ń bẹ̀rù kí alukur'an ọmọ lọ lúpọ̀ mọ́ hadiru kí irú tó ti àwọn àjọ tó ti síwájú kọ́mọ́ lọ ṣèjọ tiwa náà. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ti àyọkúrò àwọn kan nínú wọn ni Abdullah ibn Amr ibn al-As anábì ni yàtọ̀ sí wọn gbogbo tí mo bá ti sọ máa kọ́ lẹ̀ kódà kó fi àdé. ó wá sọ pé ya Rasulullah ti ríbọ̀ àwọn fi wọ́n mọ́ ní ìgbà tó ń bá ń sọmú tó ń yọnu àtìgbà tó ń bá ń bínú oníbẹ̀ẹ̀ni ìbá àmọ́ bínú ìbá sì jẹ́ pé inú mi ń dùn nítorí pé ìgbà tí mo ń dùnú àti ìgbà tí inú mi ń bàjẹ́ láàkúrò fi ìgbìmọ̀ ilẹ̀ ọ̀ ìdí kan kankan mi méjèèjì àfòdodo yàtọ̀ sáwà tí ló máa ń bí wa ayé mẹ́rin sọ́kùnkùn. ẹ̀yìn mẹ́rin ìfẹ́nu wa rọ́pù anábì nínú ń jẹ́ wọn àti inú òfin àwọn àwọn òní sọ kankan àbúrò lórí ẹni Abdullahi ibn Amr ibn al ó ń bẹ nínú àwọn tó kó àdé púpọ̀ púpọ̀ ṣùgbọ́n anábì ọ̀kọ́ pé ẹ má ha ẹ má sórí ẹ má kọ́ ló wí lórí kó mi ń gbóná dàpọ̀ mọ́ ha sórí ẹ sì nísìn ọ̀rọ̀ táwọn sọ nísìn tàbá ti jáde tàbá bí ẹlòmí lẹ́rẹ̀ tó kó wọn ti sọ bí báyìí ó ní kóró pé báyìí wọ́n sọ ẹni kó ni wọn sọ bẹ́ẹ̀ bó wọn á sọ òun náà tún láti ṣe ẹni kan tó ń sọ kò rí bẹ́ẹ̀. ẹ wá wà àwọn sàhábà adúrú ni wọ́n há sórí. Ànábì ọ̀sọ́ pé ẹ máa há sórí Abu Huraira radiyallahu ọdún mẹ́rin ló ti pẹ̀lú ànábì ọdún mẹ́ta àbúrò rẹ̀ rà lọ ha àdéhùn tó pọ̀ jù bóòlù ti wá ha ó lè mi ò lóko lọ yàtọ̀ sí kí n jókòó sí ànábì inú mẹ́tíláṣí ànábì là ń sìn gbé mo wà ànábì wọ́n fẹ́ kẹ́ bá mi bẹ́ ó fi jẹ́ gbogbo tí mo bá ti gbọ́ ní

gbogbo táwọn yẹn ti gbọ́ lẹ́nu àwọn sàhábà yìí kálukú ń sọ wọ́n ń sọ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ iná láti ní gbogbo àwọn tíra àdé ilé ìta ní lónìí. tọ́lẹ̀ nínú àti ọ̀rọ̀ sọ pé àwọn ìsọkúsọ kan ló ń fẹ́ máa gbé wá bá wa àwa tá a lálùkùrán àwa tá a ní súnà nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ jẹ́ kí n fún yín lápòjúwe ọjọ́ kan ń bọ̀ tẹ́ wàá máa dùn ẹ̀kọ́ kí ó yìí ó náà ní pé bá jẹ́ pé ẹ̀kọ́ ń pọ̀ wọ́n kọ́ inú sọ́k nínú sọ́là sọ́k ẹ̀ tí láǹfààní àti rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń sọ fún yín nínú fífi yẹn ẹ̀ tí láǹfààní àti rí nínú síra àdé ṣẹ̀fọ́n wá láǹfààní àti rí síra àdé kápẹ́ rí súnánà àbìdàwọ̀ yìí tẹ̀wá ah, ah, rí pé báàbù kìnníkà báàbù kìnníkà báàbù kìnníkà gbogbo kí ni ìjọ tá a rí mọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fi lílọ ọ̀rọ̀ anábì ni ọ̀rọ̀ anábì ni ọ̀rọ̀ anábì ni a ah, inú yóò ti kọjá sí sọ. títí tí ìsìlámù wa ti rí mi bẹ́ẹ̀ ni gbogbo táwọn olùmọ̀ fún ọ nínú síra fíkì yẹn inú àdéhùn anábì Muhammad sallallahu alaihi ni wọ́n ti mú. ọkàn rẹ̀ balẹ̀ ìmánì rẹ̀ onílẹ̀ ní alẹ́jìmá ẹ̀ńtẹ́nu àwọn olùmọ̀ kò lè lórí. àwọn olùmọ̀ látòrí àwọn sàhábà látòrí àwọn sàhábà ẹ̀ńtẹ́nu wọn bá kò lè lórí ẹ̀rí ni fún wa. torí ẹ̀ al-Imam Ibn Hazm rahimahullah àwọn ọ̀gbà ìgbẹ́ ìjìmọ̀ òun tó ṣe é ṣe má àwọn sàhábà torí àwọn olùmọ̀ ti fọ́nká yàtọ̀ sáyé àwọn sàhábà sẹ́nu gbogbo wa lè kó lónìí sórí nǹkan kan lẹ́yìn ikú àwọn sàhábé Ibn Hazm ní kò lè rọrùn ṣùgbọ́n àwọn gbàgbọ́ kó lè tètè ṣùgbọ́n kí ni mo bẹ́ fàyọ Ibn Hazm kọtíra kan maratib al-ijma' maratib al-ijma' ó ní í ṣe pẹ̀lú gbogbo sẹ́nu àwọn sàhábà kò lè lórí àwọn sàhábé sẹ́nu wọ́n kò lórí nǹkan tí kò sẹ́ni wọ́n kò lórí ẹ̀ ó ti gbọ̀kan nínú àwọn ẹ̀rí tá a máa ń lò nínú ìṣẹ̀ríà lọ́dọ̀ táwọn ṣíra rárá rárá o wọ́n láwọn òní tẹ̀lé ń tẹ́nu àwọn sàhábà bá kò lé lórí nítorí pé àwọn sàhábà gbogbo wọn lẹ́yìn fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo wọn ló ti di kèfèrí èyí tí ò ti kèfèrí nínú wọn ti pọ̀ bíi torí Enu àwọn pòkí ọ̀bá pò lórí kankan àwọn òníjì láti lò àwọn ẹ̀ka hóró díẹ̀ ló kú láàrin wọn tí ọ̀ya kékeré tí ọ̀ya pòkí bóyá mélòó lé ní mẹ́wàá nínú àwọn sàhábà yẹn ní òfin kékeré la ilaha àwọn sàhábà nàbì sallallahu alaihi wa àwọn ẹni tí Allahu azza tó fi hàn wá ikú wọn lọ láàrin àwọn yìí anábì sallallahu alaihi wasallam ó lè gbọ́dọ̀ bú wa la tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi ẹ gbọ́dọ̀ máa bú àwọn fàábà mi ó mú lẹ́ẹ̀mẹ́ta ó ní sọ́wọ́ lẹ́ni nafsi biyadihi mo fi Allah ẹni jẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra law anfaqa ahadukum mithla uhudin dhahaba ma balaga mudda ahadihim wala nasiba tẹ́nìkan yín bá náwó kí ó bó ti ṣe pọ̀ tó bó ti ṣe ga tó lẹ́yìn tó bá nárú rẹ̀ nínú yín lọ́wọ́ gold tó ná ní sàrà tó jẹ́ gold tó wá fi ṣe sàrà máa balẹ̀gbẹ̀ mú da àhàdégbé wọn lẹ́nu fún ìgbà ó lè ní ládàá títà àgbẹ̀ ó fi múdù kan ṣe sàrà àbídàjẹ́ múdù. Àlébì òkun sọ wípé fífà adé bá fi múdù kan góòlù ṣe sàrà àbí ìdajì múdù góòlù tó bá ti ṣe sàrà ó ní ìdajì múdù àti múdù ó túmọ̀ sí pé kọ́là kó ṣe kàárí ilé sàádó ti ṣe sàárà ní ìgbà tí wọ́n fi gbogbo ṣe ógò ní góòlù tó fi ṣe sàárà ó ní gba aládàá múdù kan ti sàádé. sàádé kọjá gbogbo báńkì tẹ́ǹtì níbo làwa wà nígbà tí sàádé wà tálẹ́ńtò jámà al-Qur'an àwọn sàádé tọ́lọ́jà mọ̀ súnnà nàbì sallallahu alaihi wa sallam àwọn sàádé ni àwọn sàádé àwọn ni ambassadors of Islam tẹ́sà ti mú tuntun ti sàábì ọ̀jámọ̀ kankan ajẹ́pẹ̀ islam ọ̀jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ sàábì kọjá ẹni tá a bẹnu àtẹ́lù sàábì kọjá ẹni tá a gbanú sí lọ́dọ̀ ahlu sunnati wal jamaa la yuzkaru sahabatu illa bi khair àgọ́dọ̀ dárúkọ sàhábà àti pẹ̀lú ìjà àìsọ́rọ̀ ẹni yé tó láàrin àwọn sàhábà àgọ́dọ̀ mẹ́nu nítorí tìtínà ni pẹ̀lú ẹlẹ́dàá wò jẹ́ pẹ̀lú ìdá wa kí ló dé tá máa dọ̀tí ahọ́n wa pẹ̀lú sísọ nípa rẹ̀. Wọ́n ti gbọ́dọ̀ dárúkọ kan ká tọrọ ìyọ́nú Allahu fún wa, wọ́n fi Allahu àdì. Wọ́n ti dárúkọ ọ̀bí sallallahu alaihi wasallam ó tún wá jẹ́ nìkẹ́tẹ̀bẹ̀tẹ̀ wáyé nínú àwọn tó kọ àlùkùránì kalẹ̀ sanabi Muhammad sallallahu alaihi wasallam ó tún wá ní bàbá rẹ̀ gan kẹ́sẹ̀ mùsùlùmí lọ́dọ̀ tiẹ̀ ẹ̀dàpọ̀ ẹ̀gbọ́rọ̀ lọ́dọ̀ tiẹ̀ làwọn sọ ni àbọ̀dọ̀ Allah ìwọ tani wọn náà jẹ́nà ìwọ tani sallallahu alaihi wa alihi wa sallam kò sí tàbí ṣùgbọ́n ẹni àpọ́nlé ni wọ́n kìí ṣe pé all everybody iná lọ́kẹ̀kẹ́ fàábì olú ẹlẹ́dàá wá tẹ̀sà wọn ni fanabi wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sẹ̀mẹ̀kọ́ dáhà náà bá ó tuntun ẹlòmíràn mọ́tò káì ó tẹ̀ jáde fàábì bọ́ọ̀bá wá ń gbà bọ́yá sáàkù mùnáfíkì lọ wà èyí máa ní ọ̀pọ̀lọpọ̀ ti yòrò lónìí láti ìbọnú omi tó àwọn sàhábà yẹn wọ́n ní má nìjó di ní ìwọ́n ní ìsinyìí lè mú rẹ lásán rẹ àwọn kan ń bọ̀ láti wá bu ọ̀sá lọ wọ́n bọ̀ wá bu ní ọ̀sá lọ pé èmi ò ní tó fi gbọ̀gbọ̀ púpọ̀ ni pé tó gbọ́ nígbà tí ó wà lójú ogun táwọn ọ̀tá tí wọ́n ń ta ànábì sallallahu alaihi wasallam lọ́fà tí sàádé àbùrùkọ́lá tó sì gbé ẹ̀yìn rẹ̀ kí gbogbo ibi tí ọ̀fà ń bọ̀ èmi ni ẹ máa ta ọ̀gbọ́dọ̀ dọ́dọ̀ eré Sàádẹ́jẹ́ pé wọ́n pa ọkọ rẹ̀, sàádẹ́jẹ́ pa ọmọ rẹ̀, ìwọ́n ń bèèrè, ọmọ ń kọ́, wọ́n ti pa, ọkọ ń kọ́, wọ́n ti pa, anábì ń kọ́, wọn ò sí pa, gbogbo àdáwò fún ọ̀bá aláàbì pa, bàtà náà kankan. Ṣé bẹ́ẹ̀ làwa rí? Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀, wọ́n kẹ́ gbàgbọ́ lẹ́nu yí máa ń ní ọ̀dọ́ kan. Rẹ̀ àwọn sàhábà yẹn, ọlọ́ àlè, ìjọ wọ́n ní ẹnu gbówó wá tí ẹ fi ṣàtìlẹ́yìn fẹ́sìn ọ̀wọ́ kálukú kó tiẹ̀ wá. Abubakar radiyallahu anhu ìdáyìn gbé wá ìbò lọ́jọ́ ẹnu dúkìá yìí ó ní gbogbo tí mo ní nì. kí a lè sílẹ̀ fún ìyàwó àtọmọ ó ní mo fi Allah wa rasuluhu mo fi wọ́n lẹ̀ fáwọn àtìyàwó. wọ́n mọ̀rún kọ́ èyí tẹ́yìn gbé ti jẹ́ nínú nǹkan ní ó ní ìtàkì ní. àwọn nkọ kọ́ àwa kọ́ nínú ìjókòó jókòó lónìí iṣẹ́ ọwọ́ àwọn àmbẹ̀ la fi bá wọn dá sí ẹlòmíín wà nínú wa ó lè kó hundred thousand lẹ̀ lónìí àmọ́ yọ̀rọ̀ àti two thousand lẹ̀ lọ ìlòdì ìdíṣẹ́ àlọ́ tó bá jẹ́sẹ̀ ìyẹn ní nígbàtí sàábẹ́ kan ó gbé gbogbo dúkìá ti ẹ̀ kalẹ̀ kan ó gbé dàjí dúkìá kalẹ̀ tẹ́lẹ̀ ni ẹ̀yìn wá ní irun múlòwó kò tó fàtú ọ̀dà tí báwọn sàábẹ́ wa wọ́n kì í wa àwọn aṣíwájú wa tá gbọ́dọ̀ mọ àwọn àwòkọ́sí wọn àwọn àmọ́ àwòrán ẹnìkan máa ń làánà àbúbákà ẹnìkan máa ń làánà Umar nínú ẹ̀sìn àwọn ṣíà oníkan máa ń làánà àwọn sàábẹ́ wọ́n lè kó ọmọ fún wa wọ́n lè kó ọmọ bà wọ́n jẹ́ kódà wọ́n ní síra kan wọ́n pè ní Adabul Haramain yóò fi wọ́n ní wọ́n pé a ní lọ́dọ̀ níbẹ̀ tí wọ́n bá wá sí Madina orí Madina làá ti kẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ wá kàwé wọ́n mọ̀ lánàá Abubakar àti Umar wọ́n ní dùn áwù sọ̀nàmẹ́ Quraish dùcáwó sànàmẹ́ kùrẹ́ṣì àti àwọn òòṣà kùrẹ́ṣì méjèèjì Abubakar ló sa kùrẹ́ṣì àkọ́kọ́ Umar ló sa kùrẹ́ṣì ẹ̀kejì ẹgbọ́rọ̀ lẹ́nu wọn àwọn ẹlẹ́nu wọn. níbi tó kójúra àwọn sàádédé Abu Lu'lu al-Majusi Majusi ni ńlá ti ń bọ́ná gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn baba ńlá àwọn ìrà iná ni wọ́n máa bọ̀ ọlọ́pàá Umar títì kan nu títì kan pọ́púlà jù ní Iran ní Sahara kápítà wọn títí kan ní títí pọ́pọ́pọ́lá jù títí àbúrò àlùmọ̀jù fi wọ́n sọ torí ìdùnnú kọ́dá wọn pa Umar torí Umar olómọ́pin bá ẹ́mpáyà àwọn afárísáwá ọwọ́ rẹ̀ níjọba wọn ti wó fún gbogbo Islam mọ̀ngbà táwọn ẹsẹ̀ mùsùlùmí gidi wọn náà lọ wò ó ẹ̀rí fáwọn ṣí àyàn ayé ti di ayélujára wọn lónìí ẹ̀kọ́ kò ẹ sọ pé mo fẹ́ rí sọ láti àwọn ṣí àbó wọn ṣe kẹ wá bá mi fún abáàlùkún àná ròyìn ó lọ fi ránṣẹ́ sí mi lónìí ni kò ṣe lọ gbọ́dù wọn sọ wípé bóun ni sọ láti ṣí àrí wàhálà ìjọba ó rí nǹkan ìyàlẹ́nu ó tún wá lọ síbi image ó rí wọn kọjú síra wọn báyìí ọkùnrin àti obìnrin àwọn eléyìí náà bá wọn get together bí à ń ṣeré sọ láti wo làwọn ìhànà ń ṣe eré olókùtì ńlẹ̀ sí wọn akramakumullah báwo ló ti fẹ́ sọ fún mi pé má ní ìbẹ́lẹ́ mi rẹ̀ ó ń gbani tí ń gúfà abẹ ràn ẹnìkan gúfà abẹ wọn mọ̀ bú àyíṣà inna Allaha ya'murukum an tadhbahu baqara ọ̀rọ̀ táwọn ànábì Musa lọ́lọ́ wọ́n wà ní àyíṣà wọn ni wọ́n júmbú láwọn tí àwọn a'udhu billahi minash shaitani rajim. dáàlọ́ sí àwọn àjẹ́ kan tó fẹ́ sọ pé sí àlọ́ fẹ́ máa tẹ́sí síyàm níjọ aṣúra nígbà tẹ́bí sọ̀lọ́lá ìṣẹ́lẹ̀ tó pẹ́ síyàmù aṣúra ọwọ́ máa fi ń pẹ̀sẹ̀ ọdún kan rẹ̀ lọ́dọ̀ àwọn ṣíra wọ́n nígbà tó yẹ pé ìṣẹ̀lẹ̀ wọ́n ti pa Hussein ọjọ́ aṣúra lọ́sẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn ọgbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ jáde lára kálukú wọ́n lọ àwọn àdá wọ́n fa ilẹ̀ wọ́n lọ àwọn tẹ́tẹ́tẹ́tẹ́ ẹlòmí ọlọ wọbẹ wọn á máa fi ká ara wọn o tún lè gbẹdù rẹ náà bẹ́ẹ̀ ní ṣé a máa ṣe ṣe níjọ aṣúra tí wọn bá ti gbẹkẹ jáde lára àwọn bàjẹ́ láìla ìwọwọ ọkàn mú àti ó sì fi ká ara rẹ lẹ́yìn ẹ mọ sọ máa ń sá màlúù àfọlọmọkọmọmọ màlúù ti kú ó wá ń sá ẹni tí akéwọn máa wọlé sí lára bí bẹ́ẹ̀ lọ wọlé sí lára ó sì dẹbi tẹgún wa ẹ̀jẹ̀ ti jáde wọ́n wá ń rọ́ọ̀ṣì ẹ̀ lọ sọ́sibítù àbúrò rọ́ọ̀ṣì ẹ̀ lọ sọ́sibítù david ti celebrated ẹni tó celebrate àbúrò lọ sọ́sibítù lọ́jọ́ celebration ẹ̀jẹ̀ kẹjọ jáde lára wèrè kọ́ parí ó fi lè bá àmọ́ pé ń kúkú rẹ̀ gbọ́n ní Islam ti sọ pé kẹ́ẹ́ máa ṣe láyé léṣe bẹ́ẹ̀ àwọn ètò àwọn aláwọn ṣe ṣíà ní Nàìjíríà tó bá dìjọ aṣọra àwọn ò ní máa fi lọ sẹ́ẹ̀rí pé ìtẹ̀lé ti mùnáfìkì àwọn òní má dà lọ àwọn òní múté lọ lábẹ́ làgbáyé kẹyà Hussein lágbáyé díẹ̀ díẹ̀ wọ́n mọ̀rọ̀ agbára wọn lábàrà láyà lágbáyé kẹyà táwọn ọ̀gá yín lu àké táwọn lu àjá tí wọ́n lu dà àmúnáfikù akramakumullah báwọn ṣí àgbẹ̀tẹ̀rì nù àwọn ṣí à síbẹ̀ yìí náà mọ̀ tán bá fi yín léèrè kí ni àwọn orígun Islam àti pẹ́kọ́ lọ́n gbogbo kálukú lọ́mù ṣàádẹ́sùn la وأن محمد رسول الله وإقام الصلاة وإنساء الزكاة وحج البيت وصوم رمضان ثم دينه كلا ورثه إيمان أن تؤمن بالله وملائكته وكتبه واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره هذا شيعة kìí sàrùkánì lè islam o kìí sàrùkánì lè imáàlù o àwọn sọ pé àrùkánì lè imáàlù lọ́dọ̀ tàwọn òun náà ní kò ní imáàlù sí Allah kó o sì tún pa àwọn lè má mú bọ̀ àbí òye wa àwọn lè má mú wọn ni wọn ṣèyàn lásán àwọn lè má mú yẹn wọn ní ipò ńlá lọ́dọ̀ Allah nínú ìgbàgbọ́ síyà torí ẹ̀yà àlẹ́ múnà gbọ̀yì wọ́n máa ń tọ́pamọ́ wàhùn àtúmọ̀ wọ́n jẹ́ ní sáà sọ tí ó tẹ̀ rárá rárá wọ́n sọ fáwọn lè máa mú àwọn wọ́n ní ipò ńlá lọ́dọ̀ Allah la yafilu ilayhi malakun muqarrab wala nabiyyun mursal màlẹ́kà tó túmọ̀ Allah kò lè débẹ̀ ànábì tí Allah wòran kò lè débẹ̀ ìrọ̀ burúkú àwọn lè máa mú rọ lè máa mú ọmọ ọdún mẹ́jọ ni lè máa mú ọmọ ọdún mẹ́ta ni lè máa mú kọ́wọ́ ìyá gbé lọ lọ́ba jábọ́ lọ́ba wọ kòtò lọ láti dọ́tò ti wọ kòtò kọ̀ọ̀bá yọjú mọ́ ó sì ti léwu ní nǹkan bíi ọgọ́rùn-ún mẹ́sàn-án ọdún lónìí kéèyàn alààyè kọjá bọ́ kókó nu kòtò ó sì má jáde lónìí ẹ̀yin wá lọ gan síbi kòtò yẹn ní Samura Samura ìlú kan ní ní Al-Iraq nínú dáadáa tí kò dáàmú sí torí pé yẹn ń gbé yẹn abúkọ́ mọ́tò ní dáadáa nínú dáadáa tí kò dáàmú sí onígbé kò jẹ́ ká mọ̀ báwọn ṣí àlọ́pọ̀jù ní ìrà nígbà tí sọ̀dáàmù lọ tán wọ́n hàn pé àbẹ́lù ṣí àní gbogbo ìrà alùsùn náà ju wọ́n wẹ́rẹ́ lọ torí pé sọ̀dáàmù òun rẹpírẹ́sẹ̀ntì àwọn alùsùn náà tó kéré ọgbà kan ọmọ wẹ̀wù ṣètọ́ ni wọn ká ọgbà kan ọmọ ṣètè ṣètọ́ ni wọn ká ojú ká mọ̀ pé ṣí àǹbẹ̀ ní ìrà lónìí ọ̀hún pé àwọn ni wọ́n dominate gbogbo ìrà kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìrà pé sàǹkan ti fẹ́ dàjọba rú torí kí ni àwọn ẹni tí wọ́n wọlé èpò ni wọ́n pọ̀ jù àwọn tó ń tẹ̀lé mọ̀kítàwọ́ ọ̀pọ̀dọ̀ àwọn ọ̀gá kí àkànbẹ̀ àwọn ni wọ́n ti àga tó pọ̀ jù ní pálámẹ́ǹtì ìgbà tí wọ́n fẹ́ fọ́ọ̀mù ìjọba dictation wọn tí wọ́n ń ṣe pọ̀ báwọn ará yòókù láàmú wọn wá rí ìjọba fọ́ọ̀mù ìlú dà ó ní káwọn ọmọlẹ́yìn ọgọ́ta wọ́n dà lóru òṣì akọ ní iraq lè ní iraq ni àwọn ṣí àgbáyé ni wọ́n máa ń ṣe hajj lọ torí pé àwọn àwọn sàárè sàárè sàárè tàwọn lèmámù lèmámù wọn iraki lọ wà àwọn ọmọ wa ń ṣe ájì lọ sáwọn sàárè títí àbáwá sí Madina wọn máa ń bi wá lérè pé ká fún àwọn ní máàpù àwọn ẹni tí wọn ṣe sínú àwọn sàárè ìbákẹyẹ ní nǹkan gidi àgbàgbọ fún ọ ní máàpù anábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn láti kọ́ aládùn àtẹ̀yàn máa ṣe téèyàn bá lọ sórí tẹ́ òkú káàtà fọmọ kí wọ́n ti lágbájá tàmẹ̀lú àwọn fẹ́ mọ ibo ni lágbájá wà tàmẹ̀dó àkọ́ lè lọ sípè fún wọn torí pé àwọn ọ̀tá wọn làwọn fàhábà wọn fẹ́ sípè fún àwọn sàábì torí rẹ̀ kọ̀tà ni tí máa fún wèrè kan máa kú àkàràmọ́kọ́mọ́wá àwọn ṣíyà yẹn wọ́n ka àwọn lè máa mú rọ wọ́n ka àwọn kúkú pọ̀ wọ́n ní lè máa mú àwọn ó ti fi one thousand one hundred one hundred years nínú kòtò níbi tó dábọ́ sí lọ́wọ́ ìyá rẹ̀ wọ́n máa sọ pé wọ́n Allah jẹ́kí lè máàmù yóò tètè yọjú òní yọjú torí pé màdí òdodo tí ó yọjú kì í ṣe táwọn ṣí àrè sí. àwọn tí a sọ pé màdí táwọn tí ó yọjú yọ jáde látàgbọn alhussein ọmọ àlè màdí òdodo orúkọ rẹ̀ yàtọ̀ sí orúkọ táwọn wí anábìíní ismuhu kasmi wasmu abiyihi kasmi ali màdí tí ó dé nígbẹ̀yìn ìgbà tẹ́tí tó ń bá ti dé ẹ̀yìn rẹ̀ lànàbì èyí tó dé orúkọ rẹ̀ bí orúkọ mi ni ìyẹn pé ọmọ jẹ́ Muhammad àbíkọ́jẹ́ Ahmed orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi ni bàbá rẹ̀ oní ọmọ jẹ́ Abdullah anabi sallallahu alaihi wasallam ó lẹ́yìn fún wa ó ní yóò sì wá lágbọn alhassan ọmọ àlè lẹ́sẹ̀ lágbọ́n alùpùpẹ́yìn ọmọ àlè agbọ́n pùpẹ́yìn ní tíṣíà tí wọ́n retí màhàtí òdodo tí ọwọ́ akọ agbọ́ntà ni agbọ́n alhassan ọmọ àlè àwọn ará ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n pọ̀ àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam wọ́n pọ̀ àwọn làwọn ẹni tí sara àti zakat tọ́jú ìwà lórí wọn nínú wọn iná ni àwọn ará ilé Jafar ibn Abi Talib àwọn ará ilé Aqil ibn Abi Talib àwọn ará ilé Al-Abbas ibn Abdul Muttalib radiyallahu gbogbo àwọn ilé yìí ilé Ànábì sallallahu alaihi wa sallam. Ali radiyallahu anhu àtàwọn ará ilé rẹ̀ nínú àwọn ará ilé ànábì ni sallallahu alaihi wasallam àwọn ìyàwó ànábì nínú àwọn ará ilé ànábì ni sallallahu alaihi wasallam lọ́dọ̀ ṣíà tẹ́bá gbọ́tàgbọ́tà alùbẹ́ẹ̀tà alùbẹ́ẹ̀ fún ọ̀gbẹ́ni kankan lérò ju àlè àtàwọn ọmọ rẹ̀ tí Fátímà bí fún àtàwọn àrọ́mọdọ́mọ Hussein àtàwọn àrọ́mọdọ́mọ Hussein àwọn nìkan lára ilé ànábì lọ́dọ̀ àwọn ṣíà lọ́dọ̀ àwọn ahlẹ̀ sínú ẹ̀mọ́ ìjọmáà àwọn máa ń pa àwọn ará ilé ànábì lè wọ́n ti lọ́kùlọ́ ọlọ́wọ́n ṣùgbọ́n wọ́n sọ wọ́n di ẹni tá a máa jọ́sìn lẹ́yìn Allah wọ́n sì sọ wọ́n di ẹni tó ṣe wípé àwọn nìkan láàmú apálé yàtọ̀ sáwọn sàhábà yòókù àwọn ṣíyà gbogbo sàhábà yòókù wọn lànà àwọn Ali àti Hasan àti Hussein àtàwọn àrọ́mọdọ́mọ Hussein àwọn nìkan ni alùbẹ́ẹ̀tì lọ́dọ̀ wọn àwọn àrọ́mọdọ́mọ Hassan nǹkan wọ́n èsì alùbẹ́ẹ̀tì lọ́dọ̀ ṣíà torí pé Hassan náà kọ́ nàkan tẹ̀ wọ́n ní torí pé Hassan ó ti tẹ́tẹ́ fún Muawiya ibẹ̀ ló ti lọ lọ́dọ̀ àwọn ṣíà a rí i pé lọ́dọ̀ tiwọn àwọn sàhábà àwọn sọ̀hábà ẹni rádaràdá ni wọ́n gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé síwájú. ẹ̀sìn ṣíyà ó dá lórí àtàkìyà àtàkìyà káfíńtì tọ́ káfẹ́jẹ̀ sínú ká máa tutọ́ jáde. ẹ̀sìn mùnáfíkì ẹ̀sìn ká parọ́ nítorí pé tẹ́ bá mọ̀ wọ́n bí wọ́n ti ṣe rí lódodo ẹ̀sìn ṣíyà yẹn ní sàkà. àwọn náà ma sọ pé bí àwọn mùsùlùmí yòókù làwọn rí ìyapa tó kàn wà láàrin àwọn àtàwọn mùsùlùmí yòókù ó dàbí ìyàtọ̀ tó wà láàrin màlìkíyà àti ṣàfíìyà àti hànàfíyà àti hànàbìlà bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ o. níbo ni málìkì ti sọ pálkùrá ní òkú níbo ni ṣáfì ti sọ pálkùrá nìdín níbo làbúhàn nígbà tí sọ pé kùrá nígbà ní ahmed ibn hanbal ló ti sọ pé kùránì tó ń yàtọ̀ sí ti gbogbo ara yìí nígbà ń bẹ̀ nígbà làwọn ti kápá ọ̀gbà tó ń nà gbọ̀ nígbà làwọn ti àwọn sọ pé ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá gbogbo ẹ̀sìn àwọn yẹn pé irọ́ ni wọn sọ nǹkan lọ́wọ́ àánú àwọn. kí nínú aburú ṣíà ọ̀nà nìka ọ̀lùmọ́ta ká fẹ́yàwó títí ìgbà kan ẹlẹ́fẹ́yàwó fọ́tẹ̀ kan ẹlẹ́fẹ́yàwó fúnjọ́ kan ẹlẹ́fẹ́yàwó fúnṣù kan ẹlẹ́fẹ́yàwó wákàtí mẹ́ta ẹ̀sùn ìyè gbogbo wa ti mọ̀ pé wákàtí mẹ́ta ní òfin jókè ẹ mọ̀ pé àwọn ọ̀dọ́ àwọn ẹni tí ẹ̀mí àti sèrànù ń sáré nínú sáwọn wọ́n sọ pé what a wonderful chance ṣàbá àgbẹ̀ ṣe dìná wọ́n tún wá legalize ẹ̀ fún ọ pẹ̀lú pé wọ́n sọ yìí nínú ìdí yẹn ò ní náwó lórí anybody kì í sọ̀rọ̀ ẹ̀ nínú ìdí yẹn you will be not responsible for anything ọ̀sẹ̀ni tó mọ̀ nínú ìdí yẹn tí aago bá ti parí ìdí ti dá ò ní ìdíkọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ọ̀kọ̀ rẹ̀ tọ́lá ló lóyún sórí ara rẹ̀ bọ́rọ̀ tó yé tẹ̀lé tó bàbá ńlá ṣáǹtì fáwọn ọmọ tó fẹ́ sì rà pé yá ìta ń wá nì so Islam ó ti kọ́kọ́ tọ́rí nínú Islam anábì wa sọ pé olúwa ẹlẹ́dàá wa ti sọ di haram dídá gbẹ̀dà òkèèyà lọ́dọ̀ àwọn ṣíà ń bẹ tìbí ọ̀nbẹ ní sọ́mọ ti tẹ̀bi àwọn ọ̀dọ́ pàápàá jùlọ àwọn ọ̀dọ́kùnrin ẹ wá ṣe ìdìnnà rọrùn ẹ wá rí ìdí ẹ bá fẹ́ mú. ó sì dára lójú pé àwọn àyà tù wọn àwọn ọ̀gá wọn ó sì fi oṣù mọ́nu wọn náà tí wọ́n fẹ́ ìyàwó rẹ̀ fún wákàtí méjì àbọ̀mọ́ rẹ̀ wákàtí méjì àbábúrò rẹ̀ wákàtí mẹ́ta àbáfẹ́ fámìlì rẹ̀ fúnjọ́ márùn-ún ọwọ́ apáti iyọkùn mélòó náà wà bóbi ìsìn láyé akàmá bí madanu yóò ní ní bàbá tó wà responsible ọ̀bẹ́ni náà máa fi mú àwọn ọmọ torí islam ọ̀faramọ́ ọ̀ ó ti kọ́kọ́ sọ́rí nẹ́ẹ̀sì islam islam ti lé wọ̀díjọ́ gbẹ̀ndàlù kìyàmù. kọ́dà kan nínú wọn tó tú àṣírí àwọn ọ̀gá wọn ọkọ̀ tó ra àwọn onímọ̀ ẹ̀jẹ̀lẹ̀ pẹ́ẹ́rì nítorí ìtàn wọ́n dárúkọ àwọn ọ̀gá wọn àwọn ọ̀gá wọn táyé òde òòyì tí wọ́n ní báwọn ọ̀gá tiẹ̀ rí mú tààtì àwọn ó sì mọ̀ bá pẹ̀lú ẹni táwọn bá fẹ́ ìyẹn ní báwọn lè fi ọmọ róńdó ọmọ bí oṣù kan ọmọ ọ̀sẹ̀ kan ẹ̀yìn sáńdẹ̀sẹ̀ ń pé wọ́n ń jẹ́ àwọn ọmọ polówó gbé nàìjà wọ́n ń bá wọn lò ní tipátipá àwọn tí àti ń ṣe tipẹ́ wọ́n ní báwọn ọ̀bá lè kí ìdí àwọn ọmọ abẹ́ àwọn ọmọ kéékèèké wọn àwọn ó sì máa fi ta wọn bu abẹ́ àwọn àwọn òbí lẹ́ẹ̀lì ní ṣẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ jù nínú rọ́tà àwọn ṣí àtúmọ̀ pa oní ẹ̀dùnkọ́ náà ti sọ̀rọ̀ bá àdìwà àdìwà sẹ́lẹ̀ wọ́n ní lọ́jọ́ kan gbà tí ń darí bọ̀ láti Hijjatul Wada ó kó àwọn sàhábà jọ méjì omi adágún kàtà ń pẹ́ ní kọ́ọ̀lì ẹ̀dùn ìrọ̀ kọ́ọ̀lì pẹ́ńpẹ́ àwọn sàhábà tó wà pọ̀ wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà síbẹ̀ lànà ti ti sàtọ̀ tẹ́lẹ̀ pé ẹ mójútó ẹ mójútó àwọn ará ilé mi pàápàá jùlọ ẹ̀dá kí lọ ná àwọn sàhábà láti pé àléyìn wọn sọ pé ọjà àròlé fún òsì ti jẹ ẹ̀dá kí lọ ná kí lọ ná wọn pẹ̀lú pé ìwọ ni wọ́n lọ́tọ́ sí wàá gbà torí pé àwọn ti ń tẹ̀lé sí Allah wọ́n tẹ̀lé sí anabi Muhammad sallallahu alaihi wa alihi wa sallam wọn aláwọn sàhábà dalẹ̀ ìdí inú táwọn fi ní gbogbo wọn ti kèfèrí lẹ́yìn fún anabi sallallahu alaihi wa alihi wa sallam tó nílò la fẹ́ kà lẹ́yìn adépèlè ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn eléyìí olúwa ẹlẹ́dàá wa ti ṣàánú wa pẹ̀lú kitab wa sunnah ṣàánú wa pẹ̀lú máa sojú kòkòrò láti tẹ̀lé sàmẹ́lì Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn ìgbà tá a ti gbọ́ tí olúwa sọ fún wa pé wà á ń tòṣe tàbí tẹ̀lé sàmẹ́lì sallallahu alaihi wa sallam ẹ̀ mànà lẹ́yìn tá a ti mànà yìí. àgbọ̀dọ̀ jẹjú wa sílẹ̀ títà lùbọ̀ wọ̀ àgbọ̀dọ̀ farabalẹ̀ káfí wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ yìí títí táàbì máa ṣe fi gbà yapa sí ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wa ká máa nù lánàá ká sì dènà sí ká mọ òdodo lódodo ká sì káàtì wá wà lórí ọ̀nà mma tó wá gbé ìsìnà wá bá wa gbogbo bó ti lè wù kó ń kó tó gbogbo bó ti lè wù kó máa fọ́nu tó ẹ̀dá wàhálà rẹ̀ ló lágbada ẹ̀dá ló ń bá nítorí pé tẹ bá fi lé lọ́sìn tẹ̀sí fún náà bá parọ̀ a abẹ àwọn akọ́mọ́sí wa lórí ibú lẹ́yìn ìgbà tá a ti wà fi ìlú wa ń bí nínú nǹkan tí olúwa ẹlẹ́dàá wa tó fi yí àwọn èèyàn sí ń tó fi pọ́n wọn lé ti gbárùkù ti súnà nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa alihi wa ẹ mẹ́jẹ̀ kí ẹni ẹni tó ti sí náà kó wá lo dáadáa ń bẹ lára yín yìí láti tún ti fìyín lọ́nà kúrò lójú ọ̀nà àwọn ọ̀dọ́ ẹ ẹ máa lọ ọdún tó bá ti ń sàlàyé nípa ẹ̀ kẹ máa ní ìmọ̀ fún ìmọ̀ kẹ máa ní òye fún òye ní ojoojúmọ́ nínú ọjọ́ ayé yìí eléyìí ọmọ jẹ́ nǹkan tẹ́ máa fi wá ìsọ̀ àti ààbò kúrò níbi gbogbo àná ti ṣí àlà ń sọ lónìí àwọn mìíràn tó wà nínú àwọn ẹni àmì lóríṣiríṣi dájú wọn wọnà láti mú nínú wa ni torí pé nígbà wọn bá rí mú nínú wa wọ́n mọ̀ ṣàfihàn rẹ̀ sáwọn ọ̀gá wọn àwọn ẹni tí ń gbówó fún wọn iṣẹ́ ẹ̀kọ́ wọn bọ́ darapọ̀ mọ́ wa ẹwà dúró àwọn tá a ti rí mú àwọn olùdílé láti mi lè ṣe ẹ̀kọ́ ọ̀nà ọ̀jọ́ torí ẹ̀ ẹ mẹ́jọ á fi ra wa òfin ẹ̀sìn wa ẹ̀sìn Islam ìjọba ni ká máa gbọ́ ètò fún wa oníkà máa jẹ́ títí ètò jẹ́ pààbọ̀ láti torí rí oníkà ṣiṣẹ́ tí ká fi àsìkò wa sílẹ̀ fún. ẹni tí kò wá lọ sídìí àná ẹni tó fẹ́ gba tiwa jẹ́ torí káwọn kan kówó fún ọfẹ́ wá jíṣẹ́ fún wa báwo ló ti ṣe láwọn ti ìyẹn tó ń bàjẹ́ tó ọlọ́ọ̀bá ju ọjọ́ òní ti fún wa o abẹ́ ọlọ́ọ̀ kọ́ gbà wá kọ́ pátápátáyà tolu ẹlẹ́dàá wa ọmọ tí wàá fáwọn ẹni àná mu ẹsùn wa ti Islam tolu ẹlẹ́dàá wa ó tún bàtà sílẹ̀ rẹ̀ ní lẹ́sí ó tún bàtà tí a máa bẹ lórí rẹ̀ ní ti dáadáa ó sàlékún lọ síwájú fún wa láyé ndé ó fún wa lọ́mọ àlùjẹ́nà tó bá ti lọ́la gbẹ̀ngà ìpéyàmù. àwọn tó ti wá sí nàná ọ̀rọ̀ tó ti fọ́ọ̀nù abẹ́ ọwọ́ kó bá dá wọn padà sọ́nà tó jẹ́ káwọn náà ríran kí wọ́n mú òdodo lódodo ó fi rọrùn fún wọn láti máa tẹ̀lé ó fi ìbàjẹ́ ó fi hàn wọ́n pé ìbàjẹ́ ni ó fi rọrùn fáwọn náà láti jìnà sí wàhálà àti ọjọ́ ó pọ̀ lùbáríkà sísẹ̀ǹsì oníkálukú wa ẹni títí ọjí dá abẹ́ aláhùn kọ́ náà bàjẹ́ ọ̀jẹ́ ẹni tó kú díẹ̀ káàtó abẹ́ aláhùn kú díẹ̀ wọn náà lọ́wọ́ sókè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نور الله الحمد لله الحمد لله رب العالمين أشياء الله تشوى في قطر أحب تلوى أعلم مسلمون أقول لك أعلم جمهور قوانا àgbàtàyọ́ fọ́ ẹ̀jọ́ tó ní o ìjẹ́lẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú ìmọ̀ ní gbogbo wa ọ̀rọ̀ sí ìgbàta afẹ́fẹ́ tó ní ilé ọkùnrin tó yàtọ̀ tó mú lọ ọ̀fẹ́ gbogbo ní wọlé ààrẹ ẹ̀dàkùn bàbá tí à ń kọ́ ní gbogbo àwọn tí kò tó fi ká bẹ̀rẹ̀ ọlọ́run ètò ìpínlẹ̀ lábẹ́ náà balẹ̀ ní gbogbo gbèrè gbèrè ìgbèrè àti gbèrè àti ìdáhùn náà ní àwọ̀ yìí Ìjọba wájú wájú ẹ̀sẹ̀ ìgbẹ̀ ìpínlẹ̀. Àṣọ́ òbí ní ìmọ̀ wájú ẹ̀sẹ̀ ẹ̀. A rí kó bẹ̀rẹ̀ sí ìgbẹ̀ ìpínlẹ̀ lẹ́sìn àṣọ́ Ah, inú bẹ̀rẹ̀ tó ti wà níwájú mi, àkọ́kọ́ ni pé ká mọ̀ pé ìbẹ̀rẹ̀ tó bá jẹ máa Ọ́bìkì tí wọ́n bá ọ̀pọ̀ lórí náà ni wọ́n bá wà dáhùn lórí tó tó bèèrè yìí pọ̀ kọjá ohun tí a lè bèèrè náà. Àgbàlápàá àwọn míì lábẹ́rẹ̀ àmọ̀gbọ̀ nígbà míì láwọn àyè náà ń ṣe ọgbà. Lọ́dọ̀ ẹ farabalẹ̀ láti tó tọ́lọ̀ láti jẹ́ ká farabalẹ̀ tó tọ́lọ̀. Lọ́dọ̀ kọ́kọ́ wọ́n ní ìjẹ́ ìjọsíyà sí àwọn afọ́ńtẹ́rì tó pẹ̀lú iṣẹ́ ẹ̀kọ́ nípa ìdídà rẹ̀ jẹ́ ìbúra tó búra fún wa nì tó jẹ́ gbàgbọ́ tó yá òkúta òkú búra yóò àti ìgbà tó ìlú tí dára ní ọjọ́ ìbẹ̀rẹ̀ àwọn ọmọ Ilé

wọ́n ní màràwó ní ẹgbẹ́ fún wa nípa ìmọ́ká ìlú àwọn ṣúra látàjúrọ̀ èyí tó ń sẹ́rì lórí ìpánẹ́ẹ̀tì uh, tí kí ẹ máa kàá ọ̀rọ̀ tó fi hàn ẹgbẹ̀kẹ̀ ọkọ́ káàdá gúgbù mọ́lẹ̀ àti platform tọ́lẹ̀ ọjẹ́ pé tí a náà máa láti láti máa sọ̀rọ̀ níbẹ̀ tí ìmọ̀lẹ́kẹ̀rẹ́ náà lórí ilé yìí mọ́rọ̀ wa àwádìí máa ń àwá ń wú ọ̀rọ̀ rẹ̀ sí ọ̀rọ̀ tó fúrò níbẹ̀ àbúrò náà ń sọ̀rọ̀ níbẹ̀ wọ́n wọ́n ní tí mùsùlùmí tí làwọn ṣíyà pẹ̀lú gbogbo àwọn àkídà àwọn tá a sọ pé wọ́n ní ẹni tó bá nírú àwọn àkídà yìí tó sì dúró lórí rẹ̀ lẹ́yìn bàtà ti ṣàlàyé fún báwọn àkídà ṣe jẹ́ àánú àtàgbàgbọ́ tó wá nílá lágbàgbàdàn àkídà náà ni wọ́n wà lórí ẹ̀ kẹ̀kẹ́ rí ni lábẹ́ òfin Allah torí rẹ̀ ká kí ìsára ipa olùmọ̀ nípa Islam lápòjúwe Al-Qur'an ó kílẹ̀ ti súnà ó kílẹ̀ tí ń tẹ́nu táwọn ẹnu ọmọ mùsùlùmí kò lórí ó náà hàn bíbú àwọn sàhábà ń bọ̀ àwọn olùmọ̀ Islam yẹn ti máa ń bú àwọn sàhábì tó máa máa bú wọn tí wọ́n ti ṣàlàyé fún tó náà ní yé bú wọn wọ́n lé lẹ́yìn ó di kẹfẹ́ rí mi lábẹ́ òfin Allah. Orí ó léwu kí ìrìn ọjọ́ pé ìrìn nírú àwọn àbílà ẹ̀. Wọ́n ní jọ́yìn tó máa ń ṣe sí à. Táwa ká ni wọ́n ń búra pé òun ṣe sí à. Pẹ̀lú bá ṣe mọ̀ wọ́n pẹ̀lú àkídà tàkìyà. Wọ́n máa ń gbéra wọn pamọ́ pé á gba ìbúra rẹ̀ wọlé àbá nígbà wọlé. Tí ìrìnà ti fi ọlọ́ọ̀hún búra fún wa, àwọn gbà kó dodo ní sọ. Nítorí pé tá a bá gbà, yóò sọ wá dání tí ò ní jámọ̀ kankan wá ju Allah. Torí rẹ̀, àwọn sọ pé bó ti fi sọ pé ìfẹ́ ṣíra, àmọ́ àmọ́ afurasí. Ìrí bá ń yọ sóòlà yọ gbọ́ tí ọmọọrù bá padà ràn wá lọ́ta ká dáadáa àwọn amú pẹ̀lú tìgbà àti ètò tìṣe sẹ́yìn. wọ́n ní wíwá tá a wá kẹ́yìn nínú àlàyé tá a ṣe àṣàlàyé nípa kárajà ká sanwó rẹ̀ díẹ̀díẹ̀. àwọn wá gbọ́ pé lẹ́yìn tá a lọ tán a tún forí sí mi kì í sàwọn gbogbo nígbà wa sọ láyé fáìnàlì torí pé ká tó sọ á ti ṣe rìsáàtì gidigidigidi tó ara sọ̀rọ̀ kan nìkan á tún á lọ kó jẹ láì sọ bẹ́ẹ̀ lá àwòdùbìlà torí rẹ̀ ká rajà ká sanwó rẹ̀ díẹ̀díẹ̀ ọ̀tọ̀ nínú òfin ṣẹ̀ríà àmọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé ńgbà tẹni tó rà bó ti ṣe ra lọ́wọ́ rẹ ṣàìrá lọ́wọ́ rẹ̀ ó ti gbà kó ti di tiẹ̀ owó ló kù tó jẹ ọ́ owó náà máa sìn kí ṣe tó gbé fún àdúmọ́rúwá wọ́n sọ pé ọ̀fẹ́ padà torí wọ́n náà sì pé gbogbo ìgbà ọba padà ó gbé ìyẹn ra mẹ́sìnì láàrin ọ̀sẹ̀ mẹ́ta àbí mọ́rúwá láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó ti wó mọ́lẹ̀ wómúwómú ẹ̀yin gbẹ̀gùn ní eight hundred thousand láàrin ọ̀sẹ̀ mẹ́ta lílò tó lò òun á lè rẹ́yìn ra mẹ́sìnì yẹn three hundred sẹ́wọ̀n tó kò fún ẹ̀yìn náà kẹ́ gbà padà ìrẹ̀ lábẹ́ òfin ṣẹ̀rí à nígbàtọ̀ bá ti tajà fún yàn pé màá máa gba owó díẹ̀ díẹ̀ ó ti di díẹ̀ a ti mara wa wípé àti gbàgbọ́ lọ títí kò burúkú tó gbé márùwà lọ kó tó gbé masíìnì lọ ó fi kankan kẹdógbò nítorí o bá fi dúró ní kòlátìrà yẹn tó o bá ti lè sanwó ìrànwọ́ tà láyọ̀ owó tó kù ọgbà tẹ́ǹdẹ̀ nítorí kọ́kùnrin ẹni tó ń tajà fún ó lè bá torí ẹ islam fara mọ́ ká rajà ká sanwó lẹ́ẹ̀kan náà ó tún fara ká rà ká máa sanwó díẹ̀ díẹ̀ òfìtako owó màá máa san díẹ̀ díẹ̀ ọ̀pọ̀ ju màá sanwó ẹ̀ lọ ìgbà tí náà mọ̀ pé tó lówó san náà ó dín sí ọmọ díẹ̀ díẹ̀ kí ló mú ọmọ òwúrò rà náà. sọ pé ẹni wọ́n máa sanwó díẹ̀ díẹ̀ ó ràn ọ́ lọ́wọ́ torí tí ọba sí pọ́pà kan máa sanwó díẹ̀ díẹ̀ ọba sí láǹfààní àti ní nǹkan torí ẹ̀ ọ̀sánwó rẹ̀ yóò pé ibi tó ti lè tẹ̀lé ni pé kákùnjẹ sanwó díẹ̀ díẹ̀ àsìkò kan wá wà tó lọ tíkọ́tíkọ́ tó rówó san wọ́n wá ní five hundred thousand tó rẹ̀ kù ó ti di five hundred and fifty thousand nítorí àti bọ́ ìgbà náà ló tẹ̀lé ṣẹ̀rí ọ̀faramọ̀ eléyìí jẹ́ gbogbo tó jẹ́ mbẹ́. wọ́n ní fìtínà tó tẹ̀lẹ̀ láyé àwọn sàhábà àwọn fìtínà wò á níbi láti mọ̀ àwọn ọmọdé máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àwọn ọmọ nítorí kí wọ́n lè bá àmọ́ bó ṣe máa fèsì sani tí bá ń béèrè fìtínà tí wọ́n pa Usman radiyallahu anhu bákan náà fìtínà ogun tó tẹ̀lẹ̀ láàrin àwọn sàhábà ní wàá fi àtẹ̀lẹ̀ Jamal àti sọ́jú àwọn sàhábà dojú ìjà kọra wọn àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni wọn. wọ́n ní táwọn lè máa kà wọ́n síra wọn ṣe à rárá o ẹ má mú ẹ̀kọ́ tó ní májèlé nu torí wọ́n bá fóyin sí torí pé oyin ó dùn lẹ́nu kí ni májèlé ọ̀padà ṣe yọ ọ̀rẹ́ yín fún dànù torí ti ẹlẹ́yìn mọ́kàkà pupa kí nǹkan tí òsì ọmọ bá lọ gbó lọ́pọ̀lọ́ rẹ̀ àwọn tí àtẹ̀rí ẹ̀ ń tó gbọ́ àwọn tẹ́ ta àwọn àkídà wọn fáwọn èèyàn ní lọ́pọ̀ wọ́n sì fẹ́ sí àwọn èèyàn lọ́nà lọ́pọ̀ yanturu wọ́n máa wí pé kí wọ́n túmọ̀ àwọn òwe àwọn sédè nàìjíríà wọ́n túmọ̀ àwọn òwe wọn sí yorùbá wọ́n túmọ̀ rẹ̀ sáwúsá nítorí wọ́n fẹ́ fi mọ́ àwọn èèyàn àwọn ọmọ náà lọ sí iran náà lọ kó dọ̀tí sí lórí wọ́n máa ń kó àwọn adíra pàdé yẹn fún wọn gán lẹ́sìn tó bá dé ọ̀fẹ́ lè kó sí gbogbo èèyàn lẹ́sìn pọ̀ gbogbo a náà má gbàrú rẹ̀ torí pé ìfà àtọ́pọ̀lọpọ̀ wa yóò jọ gba ètò wálé wọ́n pe má ti fún ọ. nígbà wọn péjọ má ti fún ọ ọ̀padà fún ọ. wọ́n ọmọ tó lónìí ọmọ rẹ lè má tó lọ́la ọmọ àwọn akédábì ní ọ̀sà dédé mú wo wọlé pé ìmọ̀nà lọ́wọ́ ọmọ bá wọ́n kọ́ múra wọn darí wọ́n á ní ká lè sí sáìtì kan gẹ́gẹ́ báyìí tètè di ayé àwọn ẹ̀rọ ayélujára wọn yìí ká sí sáìtì kan ike nínú tá a fẹ́ fi dojú ìjà kọ àwọn ṣí àtọ́fẹ́ sí àwọn èèyàn wa lọ́nà yìí òun náà ní kíkà máa fèsì fún ìsọkúsọ wọn eléyìí tá a bá ń sọ. àkọ́kọ́ kò sí nǹkan kan tuntun tá sọ tí wọ́n gbogbo àwọn kẹta kàálẹ̀ tó sásìkò torí pé ìdánilẹ́kọ̀ọ́ yìí tó bá kó a fẹ́ sọ gbogbo tó kó sínú lọ́wọ́ díẹ̀ tá a fẹ́ sọ yìí a lè fi wákàtí mẹ́wàá sọ torí ká bá a sọ́ra fún wọn gidigidi kò sí nǹkan tuntun tó wọn kọ fún un. àbùkẹ́sì àgbẹ̀ ká máa gbérọ́ lárugẹ kí ni wọ́n tó sọ ká máa jẹ́ káwọn èèyàn láǹfààní àti gbọ́rọ̀ wọn kí wọ́n máa tó pẹ̀lú ahọ́n wọn torí bẹ́ẹ̀ lómi inú àwọn èèyàn wọn ò pọ́n dáadáa lọ́ba ah, ọmọ yìí méjì pọ́ǹtì náà pọ́ǹtì kí ni méjì irọ́ lásán ìdọ̀tí ọ̀ pàǹtì àbùkátà rẹ̀. kódà kan ìgbà tó ti ṣáìpù òun la lè ọ̀rọ̀ wọn tí wọ́n sọ báyìí báyìí báyìí èsì rẹ̀ lọ báyìí wa lẹ́nu ẹlòmí bá gbọ́rọ̀ kalẹ̀ ìsọkúsọ ní sọ gbogbo yẹn ó sì pé ah tọba jẹ́ pé ọ̀rọ̀ bá ní ilé ìsọkalẹ̀ yìí tí wọ́n bá sọ mí mà ó tó tó ń bá gbọ́lé ìṣòro èkú nítorí wọn máa tẹ̀lé mi àná sí ni. torí ẹ àbùkátà ká máa gbọ́rọ̀ wá lórí ahọ́n wọn torí ọ̀dà gbígbà tó ti báwa náà tó ń tàn wọn ká ni. ó ti tó pé ẹni tí wọ́n sọ báyìí báyìí èsì rẹ̀ ní bọ̀ báyìí tó pẹ̀lú báwọn lẹ́yìn náà kò sí bí okun èké yóò sì ṣe yí tó táwọn olódodo tún ọ̀ ní fàlùkù ọ̀bẹ gbé dànù tó torí pé òdodo nǹkan hàn ìbàjẹ́ ni wọ́n máa ń ṣe wàhálà sí nítorí kó lè bá wáyè kó lè bá aráyè wálẹ̀ mú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ńdà ó jẹ́ àwọn ìbéèrè sí àyè. Ibi ọ̀sán. ní agbájú kanílẹ̀ ẹ̀rù àwọn dókítà tí àwọn kíra fún wa tó àwọn kan kíra sí ọdọ̀ ní ìlú ní ìka tó rẹ̀ náwà nílẹ̀ ìka bẹ̀rẹ̀ bí lágbàrẹ̀ kan ó wà nílẹ̀ kí a ti láti mẹ́ta lẹ̀ ń ṣàlá ara àwọn tí wọ́n dókè kí àwọn bá tẹ́lẹ̀ ń pẹ̀lú ẹ̀ ṣe àgbà ìpínlẹ̀ wa ń pé àwọn dókè ní dókítà àjáde àbíkẹ́ ẹ̀sìn àti bùkátà tí àmì ìpọ̀ ìfúnwájú bọ̀. ọ̀pẹ́ta fọ̀bọ́là kan balẹ̀ máa dá lábáwá kan èyí tó fi lábáwá náà tọ́jọ́ èdè wa ìlú wò náà ó wà níbẹ̀ ìṣàlọ́ ọ̀rọ̀ tí ó ti wọ́n. nínú àwọn ìbéèrè mi tí ó tún wà nílé wọ́n ní pé wọ́n nìjọ lẹ́tọ̀ọ́ káwọn afọ rẹ́bù ọlá àlọ́ fún ẹlòmíràn nínú àwọn àdúgbà tẹ̀wá dáàlì ẹ pé káàrẹ̀ mọ̀ lọ ohun gbẹ̀bí àrùn lọ́sọ̀ ilé ìwọ̀n ní ìwọ̀lẹ̀ ọ̀bẹ́ ah, yẹnì kí wọ́n ní ẹ ti bá fọ̀pọ̀lọpọ̀lẹ́ nípa ọ̀rọ̀ àwọn ṣíà kíkùn ah, àwọn àmì míì láti tẹ̀lé ìfurasí láti dìmọ̀ sí á dájúdájú sọ ẹni ẹ̀sìn jẹ́ ká mọ̀ jẹ́ àwọn àmì láti yàtọ̀ pọ̀ ní àwùjọ wa. Lẹ́kàn wọ́n dáa bèèrè wa, àwọn agbègbè ẹlọ́sìn àtàwọn tí kí ọ́nà gbogbo ká wà ní kalẹ̀ ẹgbẹ́ àgbà fífẹ̀ lè ráì. A ti prógámù yìí, ohun ìbáyà tó wọ́n ráì. Jọ̀mọ́, prógámù yìí ohun ìbáyà tó wọ́n ráì. Ọ̀dà wọ́n lọ tó fún owó pa ọ̀ ẹ̀yìn ti lọ́rí tí wọ́n agbá agbá abúlé láì lọ́dọ̀ àwọn ọmọ ìṣẹ́ àlá ọlọ́rọ̀ aláàgbàgbà mọ́tàbáná ọlọ́rọ̀ alẹ́gbẹ̀ẹ́ àwọn ìgbàgbà àwọn ìṣẹ́ àkàlẹ́wà nípa tí ọjọ́ kan tó àwọn Bẹ̀rẹ̀ pẹ́kẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn sí ayé, àbí àkọ́kọ́ ìgbàgbé ń gbọ́ ọ̀rọ̀ tó lè bẹ̀rẹ̀ lábẹ́ yìí. Àwọn tó ń bẹ lẹ́yìn bẹ̀rẹ̀ lọ́tọ̀rọ̀ àpàtí ìpínlẹ̀ àwọn Mùsùlùmí. Àwọn tí kẹ́kẹ̀ẹ́ náà kó ya wá láti wọ̀n. Wọ́n náà wá tọ́jú ojú mi. Àyà ọ̀rọ̀ tó máa wọ́n sọ wọ́n lẹ́lẹ̀ dámúdámúdágbòsẹ̀ ẹ̀lọ́gbẹ̀mọ́ àpàṣẹ pé orówó àti ohun ìwòsàn olówó ń bẹ̀rẹ̀ mùsùlùmí ọ̀dọ̀ ìfìrí ó ẹ̀lọ́gbẹ̀mọ́ àpàṣẹ sí àwùjọ rẹ̀ ẹjẹ́ ká farabalẹ̀ ẹ̀gbọ́n wọ̀lẹ̀ lẹ́yìn kò sípò ìṣùgbọ́n Kọ̀sọ́ àárẹ̀ kankalẹ̀ àti kọjọ́kọ́ sọ ìwòsàn kalẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn nǹkan máa ń pa rẹ̀ máa ń pa rẹ̀. Ẹni tí ó mà nípa rẹ̀ ọ̀mà nípa rẹ̀. Ṣùgbọ́n Islam kò gbà ká máa ṣe tí ọ̀dá ká máa fi ṣe Gbọ́n lórúkọ tó máa wáyé sàn ọgbà ìwòsàn tó bẹ̀rẹ̀ bí ìṣẹ̀ òṣèlú wọ́n máa wá ṣe ìdáàmà lóògùn orú ààrẹ rẹ̀ yóò máa ṣe ìyá ló gbọ́ báwọn ṣe ń rẹ́pò wọ́n ti gbé ìwòsàn kan kalẹ̀ bẹ́ẹ̀ àbí kọjá pé nǹkan gbà lérò pẹ̀lú ẹ̀ òní fáwọn fẹ́ jẹjẹ yín àwọn fẹ́ sáré di kẹfẹ́ mi ẹ̀yìn lábẹ́ tọ́jú ojú lọ́yá àwọn olùgbéyìn ti máa ríran ni wọ́n kó wá lọ́yá àwọn idol ilé ìtàkìmà ìwọ̀n mú adájọ́ ti sàárù ẹni tó dúndùn lọ́yá wọ́n sì ní àwọn tíátà wọ́n sẹ́kì wọ́n sì máa ṣiṣẹ́ fún àwọn èèyàn lẹ́yìn ọ̀nà àti sọ àwọn èèyàn ti kèfè lẹ́nu o. Ó bá yẹ̀ lómi Zamzam, bó wá ní Zamzam ṣe gbọ́dọ̀ kèfè rí. Zamzam ò lè gbọ́dọ̀ kèfè rí. Orí ìmánì ti wọ̀ délẹ̀. Ọjọ́ Mùsùlùmí la ti rí Zamzam. Wọ́n wá ní Zamzam, wọ́n á lọ wọn bomi ìgbà sí mi. Wọ́n wọn gbòòrò rẹ̀ wà nìkan. Wọ́n fẹ́ wọn tó wọn pín ṣe pupa tí wọ́n fẹ́ fi ṣe. Tẹ́kẹ́kẹ́ kó kó mẹ́kàlájú máàkì mọ́jájú lọ fọ́ọ̀sì. Wọ́n mẹ́tẹ̀ra rẹ̀ ti kèfèrí. Ẹgbẹ́ pé púpọ̀ ọgbá wọn lórí mùsùlùmí lára. Ó ní kí fi ń dé ẹ̀rọ orí fẹ́sẹ̀. Ẹ̀yà lọ fọ́ọ̀tì níbi táwọn اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين عند الله لسجانا في الدار سجانة عند في جرارة للوري إن النبي الله àtàwọn olódodo àtàwọn ẹni rẹ̀ àtàwọn tó kúkú ṣe yéé dé

ẹjẹ́ kó lòròrò ọjọ́ òróró rẹ̀ lò ojú tí wọ́n gbádùn gbádùn torí tí gbogbo kan bá gbádùn wọ́n bá ṣe ẹni tí ìbá ti ṣe sàádé nínú àwọn mùsùlùmí gbogbo وتقول رحمه الله رحمه الله تقول رضي الله عنه اسم رحمك الله يرحمك اسم رحمه الله ونبي الله يرحمك إليه تمام أي هذه ما كان كلاي جبت ريبه ولتقول الموضع للإمام مالك ابن أنس رضي الله عنه ولترى موضعا ìmáàmù Malik ọmọ Anas radiyallahu anhu kọ́lọ̀ ọ̀yọ́ mi fi lókè tí dọ́gba lórí ń gbèsè abẹ́lé o àdúrà aláṣà wọn ti sùn. Ìjọba ẹ̀gbọ́dọ̀ lókù torí bá mi dáhùn ọdún dáhùn àwọn kò ṣí à wọ́n dárúkọ àlè wọ́n ní kọ́rọ́ mọ́ máa wọ́n gbà ọdún kan dárúkọ àlè wọ́n ní àlè ìsàlá ọdún kan dárúkọ àlhásà wọ́n ní àlè ìsàlá fábímà àlè ìsàlá àwọn ànábì ọlọ́run làwọn lélẹ̀ lẹ́kùn lẹ́yìn ìjọba wọ́n ní táwọn àmì ní ìfún wa tàbí táwọn sí àmà bẹ́ẹ̀ àwọn sí àmà ń wé láwà àwọn ọkùnrin wọn tó bá wé láwà ní tuntun wọ́n lẹ́ni tó wé láwà ní àbá kan nínú àbá wọn ètò wé láwà ní dúdú wọ́n lọ nínú àwọn alùbẹ̀ ẹ̀yìn náà ní alùbẹ̀ àrí alhassan àti alhussein àtàwọn ọmọ àtàrọ ti nínú bí máa ń dá àmà ọ̀rọ̀ ní káwọn ìṣíra sábà sàlù àlá láì sí wípé wọ́n wọ ìgbọ̀nsẹ̀ aláwọ̀ wọ́n ti fọ́ ẹsẹ̀ sábà sàlù àlá wọ́n ti fọ́ ẹsẹ̀ wọ́n kàn mú mi nígbà tó ẹgbẹ́ tó wọ́n pàbọ̀ sẹ́ni owó tó mi bá ti wà lọ́wọ́ rẹ̀ yọ̀kọ̀ ti dín ẹsẹ̀ rẹ̀ ní ọparí tó ń jáde ta lọ pípé ìfẹ́ ṣí àníwá yìí nínú tó tún máa fi dá ṣí àmà mo náà rí pé ti ṣí àbá sọ̀rẹ́ àti òun sálámà wọ́n bá dédé tó ti sálámà náà kọ́ wọ́n bẹ lórí san méjèèjì báyìí ṣí àwọn ìjọba ìsọlámù alaykum wa rahmatullah òní ìjọba ìsọlámù alaykum wa rahmatullah yọkọ̀ sí báyìí tó bá wọn ṣí àti máa sálámà tí wọn tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú lè fáwọn ẹgbẹ́ ogójì ọjọ́ ìgbà tí wọ́n pa òṣèlú wọ́n máa fẹsẹ̀ rìn káyé tí kí wọ́n sọ pé wọ́n fẹsẹ̀ rìn láti kìtì títí dẹ́kọ̀ ẹ̀ pé nǹkan sì kò bẹ́ẹ̀ lẹ́rìí tí wọ́n rìn láti Kánò wọ́n rìn lọ Zaria wọ́n rìn láti bẹ́ẹ̀ wọ́n rìn lọ Zaria láti Jọ̀wúra wọ́n lọ Zaria wọ́n láwọn gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ìwé ìtàníjà mọ́sẹ̀ títí àná ìgbogbo ọjọ́ òkú àwọn tí a ti ṣe nípa ẹ̀ ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ abẹ́ ọlọ́ ọlọ́ àwọn akọ̀ṣọ́